lórúkọ jésù ọlọ́run gba ọpẹ́ wa àti dé gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run dáríjì wa ẹ̀mí mímọ́ dáríjì wa ọlọ́run wọ́n la fẹ́ rí ọlọ́run máa bọ̀ wá àti dé nílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ọlọ́run darapọ̀ wa ọlọ́run jẹ́rìí ara rẹ̀ gba iṣẹ́ ṣe jésù olúwa wa. mo kí gbogbo ènìyàn pátápátá mo kí gbogbo olùgbọ́ mi láti nàìjíríà mi tó fi dé abroad anywhere lórúkọ jésù yóò dára fún yín mo sọ tẹ́lẹ̀ sí ayé yín ibi kò ní bá ẹnikẹ́ni mo sọ tẹ́lẹ̀ àdálù ibi kò ní jálù yín lórúkọ jésù orí yín ò ní gbàgbọ́ láì fi àkókò ṣòfò láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún péré à ń gbé àkórí kan tí à ń ṣe lọ lọ́wọ́ a pè ní ọlọ́run nínú ìṣàkóso ènìyàn ìyẹn sunday school ti ìjọ apostoli ti kristi eléyìí tó kárí gbogbo àgbáyé ẹ̀kọ́ yìí la bá dé ẹ̀kọ́ keje ìsọ̀rí kejì ẹ ní ìsọ̀rí kejì ẹ̀kọ́ keje ńlá wa ẹ̀kọ́ kẹfà ìyẹn aparí ẹ̀kọ́ karùn-ún yẹn níjẹjọ́ níbi tá a ti wo àwọn onídàájọ́ nígbà tí àwọn àlùfáà tá a gbé iṣẹ́ lé lọ́wọ́ tí àlùfáà ṣe iṣẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àlùfáà la gbéṣẹ́ lọ́wọ́ tí wọ́n bà iṣẹ́ ìránṣẹ́ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àlùfáà ẹ̀ la gbé iṣẹ́ lé lọ́wọ́ tí iṣẹ́ ìránṣẹ́ wọn tí ò tí ọ̀pá padà sí ṣe ọ̀pọ̀lọpọ̀ ló yí ìdájọ́ po agbé iṣẹ́ àlùfáà léèlì lọ́wọ́ àwọn ọmọ èlì ba iṣẹ́ jẹ́ àwọn ọmọ Samuel náà tó kọ̀ǹtínú nù ẹ̀ agbé àwọn kẹjáde ń bẹ láti wo àwọn èlì Eliasari Eliabu níjẹjọ àwọn Eliada ẹni tá a fi ṣe akọ̀wé owó ṣùgbọ́n tẹ́ ẹ pé ọwọ́ òfin olúwa rí ṣùgbọ́n lẹ́nìí à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí nínú ẹ̀kọ́ kẹfà yẹn a fẹ́ wo Ehudu àti Deborah àwọn onídàájọ́ onídàájọ́ tá a kọ́kọ́ rí nídàájọ́ onídàájọ́ àkọ́kọ́ nílẹ̀ Ísírẹ́lì ó là pè ní Oníẹ́lì nínú ìwé onídàájọ́ orí kẹta láti ẹsẹ̀ kìíní yẹn ṣe rí Oníẹ́lì yìí òun ló tó gbìyànjú ló ṣe ìdájọ́ ó gbìyànjú lórí àwọn ọmọ Ísírẹ́lì ó ṣe ìdájọ́ yẹn ṣùgbọ́n ó bó ṣe ṣe ìdájọ́ ó dájọ́ àwọn ọmọ Ísírẹ́lì sì gbà wọ́n lẹ̀ láàrin ogójì ọdún Ísírẹ́lì dẹ̀ ní ìsinmi ṣùgbọ́n lẹ́yìn èyí tí ọkùnrin Oníẹ́lì yìí tó kọjá lọ ah, àwọn ọmọ ìṣẹ́lẹ̀ mọ̀ tó padà síbi tí wọ́n padà ajá tó padà bí ẹbí rẹ̀ ṣùgbọ́n lẹ́nì afẹ́wo ewudu bí ẹsẹ̀ tó padà sẹ́yìn inú ẹbí wọn ọlọ́run tó wá wò pé àwọn èèyàn yìí tó ti bẹ̀rẹ̀ wàhálà wọn wọ́n tó ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ọ̀dà kí ni tí màá ṣe ọlọ́run láti pè wọ́n padà pé ẹ padà sí ọ̀dọ̀ èmi olúwa ṣùgbọ́n ó gbé ẹnìkan jáde kí tí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn èèyàn yìí mọ̀ bẹ̀rẹ̀ sí ní hùwà wọn wọ́n tó bẹ̀rẹ̀ ìwà pa wọn ehudu àti deborah àkórí gbòòrò fún ẹ̀kọ́ tèmi ehudu àti deborah wọ́n ṣe ìdájọ́ àwọn ènìyàn ọlọ́run lẹ́yìn ìgbà tí oníẹ̀lì ti lọ ehudu náà bọ́ ọbẹ̀ torí àwọn onídàájọ́ yẹn wọ́n tẹ̀léra wọn ni àkọ́sórí wa rèé láì fi àkókò ṣòfò nípasẹ̀ rẹ ẹni àwọ̀ bí àwọn ọ̀tá wa ṣubú ó mọ̀ pé alákọ̀sórí ń sọ fún wa pé onísàmù sọ pé nípasẹ̀ olúwa wa ńlá àbí àwọn ọ̀tá wa ṣubú àlè ìdáhùn kóhun ṣe lẹ́yìn ọlọ́run oh my god nípasẹ̀ orúkọ rẹ ni àwa ó ti àwọn tí ó dìde sí wa mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ogun lè dìde sí ọ ọ̀pọ̀lọpọ̀ ogun lè dìde sí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ogun lè dìde sí ìjọ ọlọ́run gan ṣùgbọ́n nípasẹ̀ olúwa kò sí ohun kankan tá a lè dá sí lẹ́yìn ọlọ́run ẹni onísàmù sọ fún ẹni tó bá fẹ́ wò ìwọ tó wà ní ọwọ́ tó níwò pẹ̀lú mi tí ọba ti sí wòye ẹ sáré wo psalm forty four ní ẹsẹ̀ karùn-ún ibẹ̀ ni mo ti ń sọ̀rọ̀ yẹn nípasẹ̀ olúwa ìní àwọn òbí àwọn ọ̀tá wa ṣubú ó mè pé ó ń sàmùyẹn sọ fún wa pé àlè dàgẹ́sẹ̀ nípasẹ̀ orúkọ rẹ̀ ìní àwọn tẹ àwọn tí ó dìde sí wa á dẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ abájọ tí èwe ìfihàn oríkẹ̀ẹ́jẹ̀lá yẹn oríkàrẹ́ ẹsẹ̀ kejì sọ pé ó ní aṣẹ́gun dágónì náà nípasẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí wa àti nípa so ó mì pé tá a bá bi àwọn nǹkan yìí ṣubú àyè ṣe nípa agbára wa agbéwúdù dìde fún àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ torí wọ́n tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò wọn now ẹ wá wò lábẹ́ àwòrán tí ń bẹ nínú òwe yìí àwòrán kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wíwo yẹn àwọn kan ní lọ́wọ́ náà yẹn wọ́n ní ìbúra láti ṣàkóso sẹ́ẹ̀lì jẹ́ ẹ̀rí ìdánilójú pé ọlọ́run kò yan ẹ̀dá kankan yálà ọkùnrin àbí obìnrin láàyò nínú iṣẹ́ aṣíwájú àwọn pé pé kò wá ṣe pé bóyá ẹnìkan ló wá yàn láàyò nínú iṣẹ́ rẹ̀ lo ọkùnrin náà bẹ́ẹ̀ obìnrin bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nípasẹ̀ olúwa kò sí nǹkan kẹta rẹ dáṣe bàbá mi máa ń sọ̀rọ̀ kan púpọ̀ àná ọlọ́run ní òṣìṣẹ́ kò kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ni ọlọ́run ní máa ṣiṣẹ́ kì í ṣe èèyàn bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀tá tí wọ́n tí wọ́n ń bá pàdé kò bẹ̀rù wọn gẹ́gẹ́ bí ènìyàn wọ́n bẹ̀rù Yahweh wọn ó ti wá dímọ̀ fún gbogbo ènìyàn pé ọlọ́run ni ó ń da ogun àwọn ọmọ Ísírẹ́lì torí pé àwọn èèyàn gan wọ́n mọ̀ pé àwọn ọmọ Ísírẹ́lì kéré níye ṣùgbọ́n wọ́n mọ̀ yìí pé ọlọ́run ní ìdágbọ́n etí ẹ̀ ti gbọ́ pé pé àwọn ọmọ yìí kọjá Jọ́dánì àwọn èèyàn wọn mọ wọn mọ la òkun pupa kọjá irú agbára wo wọn lo ẹ̀rù bá wọn jìnnìjìnnì wọn pé Ọlọ́run ní jagun ó mẹ pé kéèyàn bá lè dúró nínú Ọlọ́run tó fi ìgbékẹ̀lé rẹ sínú rẹ Ọlọ́run ní ó jagun rẹ kò kí ń ṣe ènìyàn lórúkọ Jésù yóò dára fún wa bí ìgbékẹ̀lé rẹ fi sínú Ọlọ́run àṣàrò fún ìfọkànsìn rèé tí kò bá síwèé lọ́wọ́ ẹdẹ nǹkan ń bí ìtura okun àti ìṣẹ́gun wá dájú nígbà tí a bá mú ìdúró wa pẹ̀lú tí a sì tẹra mọ́ gbígbẹ́kẹ̀lé olúwa nìkan ìtura wa oh my god ọkàn àti ìṣẹ́gun wa ó dájú nígbà tá a bá mú ìdúró wa tá a gbẹ́kẹ̀lé ọlọ́run tá a sinmi lé ènìyàn tá a sinmi lé agbára wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ìsẹ̀ wọ́n mọ̀ dára wọn kò nípa agbára wọn wọ́n láwọn ọ̀pọ̀ tiẹ̀ pé kò sí ọlọ́run ọ̀pọ̀ lórúkọ orílẹ̀-èdè lónìí ọ̀sọ́ ọlọ́run tí a ti dá ọlọ́run kò ọ̀pọ̀ fi ọlọ́run sí ẹ̀yìn hallelujah dada so tí yẹ pé wọ́n gbé ara wọn síwájú pé nta kò ṣe bílíọ̀nù agbára mi mo fi lè ṣe àwọn tó dánwó ẹ̀wò ń jọ́kẹ́ ní àná mo padà rí nǹkan kan mọ́ nebukadnesari ó fira rẹ̀ ó ní kíkọ́ agbára mi mo fi kọ́ ilé ìsọba bẹ́lẹ̀ ṣùgbọ́n ọlọ́run sọ fún pé èmi tí mo bá dú ọlọ́run owú ni mi mo máa ń jowú fúnra mi so ọlọ́run dẹ̀ fira rẹ̀ hàn jeremaya orí kẹtàdínlógún ẹsẹ̀ karùn-ún bíbélì yẹn wípé ègbé ni fún ẹni tí ó fi ẹlẹ́ran ara ṣe apá rẹ̀ ẹni tí ọkàn rẹ̀ tó ṣe gẹ́mi tó ṣípò níwájú olúwa lórúkọ jésù yóò dára fún wa ó mọ̀ pé tá a bá fẹ́ ní ìtura tàbí tá a fẹ́ ní ìṣẹ́gun tí ìṣẹ́gun wọ́n bá dájú a gbọ́dọ̀ fi ìgbẹ́kẹ̀lé wa sínú tani sínú ọlọ́run jẹ́ kí ìgbẹ́kẹ̀lé rẹ nínú ọlọ́run ni o dúró sí má dúró nínú ènìyàn tó o bá dúró pé ènìyàn kan ìpín ní bẹ nínú ènìyàn o bẹ́ẹ̀yàn bá wojú ènìyàn ọlọ́run gbọ́ ìpín ènìyàn ó rè láì fi àkókò ṣòfò jẹ́ n sọ̀rọ̀ kan kékeré níbi ìfáàrà yìí ìfáàrà yẹn sọ pé onídàájọ́ ṣàlàyé àwọn ìtàn àgbà yanu àti èyí tí ó yani padà wọ̀nyí fún wa ọlọ́run ṣiṣẹ́ ní tòótọ́ nípasẹ̀ àwọn méjì láti mú èròǹgbà ayérayé rẹ̀ ṣẹ fún àwọn ènìyàn rẹ̀ lórúkọ jésù yóò dára fún wa ẹja sáré wo ewudu bó ṣe ṣiṣẹ́ rẹ̀ ewudu tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí onídàájọ́ ni ní israeli òun ló onídàájọ́ kejì ní israeli ilẹ̀ israeli now lẹ́yìn ìgbèkùn tí ẹ kúrò nígbèkùn a ràn án lọ́wọ́ láti kojú ìpèníjà kí ni ìpèníjà yẹn a pe ọba kan ní egilioni ọba yìí àtàwọn ará amáògùn ní ẹjọ́ kóra àwọn ẹjọ́ papọ̀ láti dìtẹ̀ sí ọmọ Ísírẹ́lì torí pé àwọn ọmọ Ísírẹ́lì náà kọ ẹ̀yìn wọn sọ́lọ́n wọ́n ti padà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ náà ní ìsìn ó ti padà wúwo nínú Ọlọ́run ọ̀tọ̀ ní nǹkan míì ti ń ṣe ẹlòmíì ìdókò ó ní kíni mo wò ó akẹ́fọ́ náà mo fọ́ náà ń dí gẹrẹ wu ni o òun bá tó lọ pé eh, eh, bí àṣà bàbá kan ó ní wo bí Jégo kọ Jésù bá sásìlè ọpọ́n fáńbẹ́ ń tòsí ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn èèyàn bẹ́ẹ̀ ló kún lò á rí nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ á ti pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti kú ò níwájú ta rẹ níwájú Olúwa pátápátá àti kí gbogbo wa ká padà sọ́dọ̀ Ọlọ́run tá a bá lè padà ìbárọ̀rùn Éhùdù ìlà wa gbèrè torí bí àwọn ọmọ Ísírẹ́lì náà ṣe padà rèé ṣùgbọ́n àwọn ẹnìkan bí ewúdù tí ó gbà wá irú bí àkókò bí rere mo kí àwọn tó ń kọ ìwé yìí torí inú ẹ̀mí wọn ti máa kọ nílùú àkókò bíi irú eléyìí ogun dìde sí Ísírẹ́lì náà bí eléyìí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n àwọn ewúdù tìlú ìdá ewúdù tí orílẹ̀-èdè ìdá ewúdù tí ó dìde fún anínú ìtọ́dà tí ó gbà wá báyìí àwọn ẹnìkan tó lè dúró àwọn ẹnìkan àwọn ẹni bíi Eliasari àwọn bíi Eli àwọn tí wọ́n wá owó lọ ìdí owó la yàn sí mọ́dà ń gbé wọn sọ́ni ìdẹ̀ẹ̀dógún ìdí owó la yẹn ń ṣùgbọ́n nígbà tó débẹ̀ ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ó gbélé ọba yẹn lọ́wọ́ pé ọtọ́lọ́ ni ẹja ṣe ó fi owó lẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tí ẹja láti ṣe lórí gbèsè ìdí owó ni gbogbo anybody ń ṣe kíni bó o láṣẹ dìde a sì lè dá a lè dá ni lẹ́yìn ọlọ́run a ràn án lọ́wọ́ láti kojú wọ́n ní ṣùgbọ́n nínú onídàájọ́ orí kẹta màá tẹ ẹsẹ̀ fún mọ́ lọ sí ẹsẹ̀ ogún lé márùn-ún pé dín sáré sọ ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó ní ṣùgbọ́n tí ń bà tí àwọn mẹ́sẹ̀lì kí gbé pé olúwa olúwa sì gbé olùgbàlà kan dìde fún wọn ewúdu ọmọ gera ya benjamin ni ọlọ́wọ́ òsì àwọn mẹ́sẹ̀lì sì fi ẹ̀bùn rán sí egbóni ọba amáwò now ibi tí mò ń lọ rèé ọgbọ́n àtinúdá kan ni ọkùnrin yìí lò àwọn ọba idiloneye ará amáogbù ó ti kó gbogbo àwọn ọmọ Ísírẹ́lì ní ìgbèkùn débi wípé kò sí ẹnì kẹ́kẹ́ tó lè jáde lọ wọ́n máa ń lọ mú ìsàkọ́lẹ̀ fún un hmm. ṣùgbọ́n bí wọ́n bá ti ń lọ mú ìsàkọ́lẹ̀ fún un ọmọ adìẹ ọdún kan nìyẹn wá wò pé ó ní ìgbà gbogbo ni Ọlọ́run máa ń dá sí ọ̀rọ̀ bọ́ sí àárín ọ̀rọ̀ a sì tún máa já lu ọ̀rọ̀ fún ọdún méjìlélógún ni a fi ṣe ìkáwọ́ tí a sì tẹrí àwọn ènìyàn rẹ̀ bá lábẹ́ àwọn ọ̀tá wọn ṣùgbọ́n nígbà tí wọ́n ké kọ̀ọ̀lágùn àdá tó lọ́run fi dá sí wọn ó mọ̀ pé nírú àkókò bíi irú eléyìí ọlọ́run fẹ́ éwúdù kan tí èpè yóò lè dìde fa tọ́lọ́run ó fi lè dá sí ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí tí ó fi lè ṣẹlẹ̀ dá sí ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè gbogbo àgbáyé náà ọdún méjìdínlógún ìní ọ̀fi kánkó àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn rẹ̀ ọlọ́run gbé olùgbàlà dé ọlọ́run lè gbà wọn náà láì jẹ́ pé wọn kọ́kọ́ kígbe pé síbẹ̀ ó yàn láti ṣiṣẹ́ ní ọ̀nà yẹn kígbe kígbe pé ọlọ́run ń ṣàfihàn ìwà ìrẹ̀lẹ̀ wọn àti gbígba ẹ̀bi wọn lẹ́bi tá a gbogbo wa bá padà síwájú ọlọ ìṣẹ́jú mélòó etí ń ṣẹlẹ̀ yìí kò burú tó ejò amú bí iná tó gba àwọn ọmọ ìṣẹ́lẹ̀ jẹ ṣùgbọ́n ipa tá a bá gbẹ ẹ̀bí wa àgbẹ̀bí wa lẹ́bí náà ni síbi àwọn kẹ́sì tó ń kọ́ntínú pé aláwọn dídá agbára àwọn ni àwọn lè ṣe nǹkan kan báyìí àwọn lè ṣe ṣùgbọ́n lè ṣe ìwọ́ tó olóò lè ṣe nǹkan kan lè ṣe bọ́ọ̀tà báyìí kọ́ wa mọ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tó ni hallelujah dada ṣùgbọ́n ọlọ́run fúnra rẹ̀ ọlọ́run tí òkè ń wò àwọn èèyàn yìí ọlọ́run ọ̀fẹ́ kọ́jẹ́ pé ajé ọlọ́gbọ́n lójú ara wa ìwé òwe orí kẹta ní ẹsẹ̀ keje bíbélì yẹn wípé má ṣe jẹ́ ọlọ́gbọ́n lójú ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ ọlọ́gbọ́n lójú ara rẹ̀ ti ń dá ọgbọ́n àtinúdá rẹ̀ ṣùgbọ́n ọlọ́run yẹn ń dù ọkùnrin ọlọ́wọ́ òsì fún ìdáǹdè wọn láìsí láìsí bí eh, ìdálẹ́jọ́ èyí ń ṣàfihàn bí ọlọ́run ṣe lè pinnu láti dáwọ́ lé ẹnikẹ́ni láti lò fún ògo rẹ̀ kò sẹ́ni tọ́lọ́run ò lè lò irú eléyìí tó ń ṣẹlẹ̀ kò sẹ́ni tọ́lọ́run ò lè lò nírú orílẹ̀-èdè yìí kò sẹ́ni tọ́lọ́run ò lè lò ọkùnrin ìwà mú ọgbà àtúndà ọba ẹgbẹ́lónì ó ti gbé wọn de ọdún méjìdínlógún ṣùgbọ́n lẹ́yìn ọdún méjìdínlógún ọkùnrin ìwà mú ó mú ìdà kan ó lọ ọrọ̀ ìdà ọgbọ́n àtinúdá irú àkókò bíbí olè tí ẹ bá tẹ̀ sọ pé kíjọ ọmọ ṣiṣẹ́ kankan mọ́ tí wọ́n bá sọ pé kí gbogbo òjò ti ilẹ̀kùn pa tí wọ́n bá sọ pé ká ẹ mọ̀ lọ ọjọ́sìn mọ́ wọ́n gbà àtinúdá mọ̀ ọ̀sá àti ilẹ̀kùn ẹnu wa láti lè jáde ìhìn rere ẹ lọ sí gbogbo ayé ẹ mọ̀ wàásù ìhìn rere fún gbogbo ẹ̀dá a ní magafóònù táwọn lò ẹ jẹ́ àlọ́ bá wọn lójúlé bí ojúlé ẹ jẹ́ àjáde ọgbà àtinúdá egi ló nìyẹ ojúkọ ọjẹ́ nìkẹ́tọ̀ sara ọba tó sara ni ṣùgbọ́n wọ́n ní ẹ mú ẹ̀bùn ewúdù wa mú ẹ̀bùn gbogbo olu tí wọ́n gbé sàkọ́lẹ̀ ìsàkọ́lẹ̀ ni ẹ gbé lórí ni ẹ gbé tẹ̀lé lọ bí ẹ ṣe débẹ̀ bó ṣe gbé ẹ̀bùn yẹn fún ó rí padà ọba ni ọba mo ní ọ̀rọ̀ kan tí mo ṣe kéde mo bá ọ sọ bí ṣe ń ti rọ ìdà kan ọgbọ́n àtinúdá irú ọgbọ́n wo nìwọ náà ní nínú yálà tó fi lè gba orílẹ̀ yálà gba yálà tó fi gba gbogbo àgbáyé ọ̀pọ̀lọpọ̀ wa ọgbọ́n ṣé ìrere òní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní ọgbà àtinúdá ọkùnrin wa ní ọgbà àtinúdá ọrọ̀ ìdà kan ọlọ́wọ́ òsì ìdà yẹn ló fi sí abẹ́ ẹ̀tàn rẹ̀ ìdà yìí lọ́wọ́ gbé jáde onídàájọ́ orí kẹta látẹsẹ̀ kejìlá ni mo ti ń sọ̀rọ̀ wá sísàlẹ̀ sọ́ọ́dún tó ìdà yẹn lọ́wọ́ àfàyọ ọlọ́ba mo mọ̀ ní kẹ̀kẹ́ tí mo fẹ́ bọ̀ sọ ọba wa jókòó ní kémọ́ ó ní ẹjẹ́ káwọn èèyàn ẹ̀skíìsì wa ṣé mọ̀ pé ń mọ̀ tó ti ló ń lọ́rọ̀ àṣírí ẹni tó gbèsè àkọlẹ̀ wa bí a ṣe fi wọ́n lẹ́nu bó ṣe bọ́ọ̀ta bí bọ́ọ̀ta táwọn èèyàn bọ́ọ̀ta ìdà rẹ̀ lọ́fàyọ ó sì bíbélì sọ pé ó fi gún egiloni ọba ara máa bò nínú ó sì gun ó gbàgbé ẹ̀ síbẹ̀ tí ọ̀rá fi bo ìdà yẹn mọ́lẹ̀ rẹ̀ ọbẹ̀ kò lè jáde lọ ọkùnrin ọkùnrin ó sì gba Ísírẹ́lì lẹ̀ ní ọgọ́rin ọdún eighty years nínú gbogbo àwọn títí ń jẹ onídàájọ́ tí ń jẹ yálà ọ̀pọ̀ nínú wọn eléyìí tó lu ọgọ́rin ọdún nínú wọn ṣàṣà ni ṣùgbọ́n eighty years sórí lẹ́yìn rẹ̀ báyìí ọba ọkùnrin ó gbéra jáde ni pé ẹ máa bọ̀ gbogbo àwọn èèyàn ẹ máa bọ̀ wá wo kéde. bíbélì pé ní olùgbàlà. bẹ́ẹ̀ ni olùgbàlà à ń wá olùgbàlà kan à ń wá ẹnìkan tí ó dìde tí ó gbà wá bẹ́ẹ̀ ni ọgọ́rin ọdún ló fi gba Ísírẹ́lì rẹ̀ lẹ́yìn ọgọ́rin ọdún yẹn ilẹ̀ ìbẹ̀lá tó tún nílò a máa bọ́ sínú ẹ̀kọ́ dìbòdà lọ́sẹ̀ tí mọ̀ ọgbọ́n àti ìsókè ọlọ́run ṣàfihàn nínú ayé àti iṣẹ́ ìṣíwájú èlù ọlọ́run gbé e wọ̀ pẹ̀lú ọgbọ́n láti ṣe ohun ìdágun tí kò wọ́pọ̀ fún iṣẹ́ ńlá náà ọlọ́run lè lo ìwọ náà láti lè pọ̀ ọ̀nà wo la fẹ́ gbà àwọn tá a fi ṣe aṣojú lè ṣe wọ́n ti jẹ dòdò wọ́n lè ṣe kẹ́nẹ́ wọ́n lè ṣòdodo. So wọ́n ti jẹ dòdò wọ́n lè so dòdò àwọn tá a pè ló lórí ọ̀rọ̀ ọ̀tọ̀ sí ẹlẹ́nu mọ́ torí pé wọ́n ti jọ jẹ wọ́n ti jọ sekere wọ́n ti jọ mọ́ ṣùgbọ́n à ń wá nìkan bí ewúdù ẹni tí ó di olùgbàlà fún gbogbo àwọn kìrìsẹ́nì ẹni tí ó di olùgbàlà fún gbogbo aráyé ìwọ náà ń bẹ lára àwọn tí ó lò níbikíbi tí ìwọ náà wà yẹn ibi tá a fi ọ̀sẹ̀ ṣàkóso sí ewúdù ibẹ̀ lọ gbọ́dọ̀ sekere lọ gbọ́dọ̀ jẹ ewúdù agbègbè rẹ lọ gbọ́dọ̀ jẹ ewúdù inú ilé rẹ lọ gbọ́dọ̀ jẹ lórúkọ Jésù yóò dára fún wa ẹ wo ẹ jẹ́ sáré bọ́ sí abala kejì torí mi ní àkókò púpọ̀ àrànwá lọ́wọ́ láti síwájú àwọn ènìyàn ọlọ́run mọ̀ ń kà ní ìwé onídàájọ́ orí kẹta yẹn sí ogún ó lé mẹ́jọ wọ́n ní ọlọ́sìn fún wọn pé ẹ máa tọ̀ mí lẹ́yìn Éhùdù wá sọ fún wọn pé mo ti pa ọba yìí o ogun tó dúró tì yẹn mo ti ṣe kéde mo ti mú balẹ̀ ẹ tọ̀ lẹ́yìn o nítorí olúwa ti fi àwọn ọ̀tá yín àwọn ará ọmọ ọ̀bù lé yín lọ́wọ́ wọ́n sọ̀kalẹ̀ tọ̀ lẹ́yìn wọ́n sì gba ìwodò dọ́dánù tí ó wà ní amọ́bù wọn kò sì jẹ́ kí ẹnikẹ́ni kí ó kọjá mọ́ àlejò àdáda kò sóhun tó lè mú wọnú lórí pé Éhùdù gba ìrú sókè nípasẹ̀ agbára ẹ̀dá ènìyàn tàbí ipa ara ẹni ó jẹ́ ìgbádùn àtìlẹ́yìn àtòkè wá ní gbogbo ọ̀nà ju gbogbo rẹ̀ lọ wọn ẹ̀ bá ti gba amúṣáájú kí ó tó mórí bọ́ kúrò nínú ìṣẹ̀lẹ̀ náà kò sí ẹni tí ó lè dáwọ́ ní ohunkóhun kí ó ṣe àṣeyọrí láì ọlọ́run ọ̀nà alliance nínú òwe rẹ̀ o ò lè dá nǹkan kan ṣe pẹ̀lú gbogbo ọgbẹ́ tá a láàánú yẹn àfi tí ọlọ́run fúnra rẹ̀ tó bá ṣe kéde tó bá dá sí lókù gbogbo ọgbẹ́ tá a láàánú gbogbo òye tá a láàánú nìṣe wọ́n lóògùn lògùn kọ̀ lọ ìran tá a láàánú nìṣe ìran dà báyìí ṣùgbọ́n ọlọ́run wa ẹnìkan ewúdù orílẹ̀-èdè dà ewúdù gbogbo àgbáyé dà ẹni tó fẹ́ dúró fún àdàbáyìí ta ní odò fún kìrìsìtẹ́nì báyìí wọ́n ti ní ẹ má ṣẹ̀ṣẹ̀ mọ́ báyìí kò parí báyìí ṣùgbọ́n àwọn ará odò sọ pé mi lọ́lọ́run ó lò sọ pé mi lọ́lọ́run ó lò ọlọ́run ran ọkùnrin lọ́wọ́ o ìṣẹ́gun àti ọlọ́run èlù wá di ìdíwọ̀n láti rú gbogbo Ísírẹ́lì sókè láti gbagba lọ́wọ́ àwọn ọ̀tá wọn ìyẹn lẹ́yìn tí ọlọ́run ti gbọ́ àdúrà wọn tó sì gbé olùgbàlà dìde látòkè wá kí ni òun jẹ gbádùn rẹ̀ sí ìwọ ń rò pé mímọ̀ ṣe rẹ ni ọ̀pọ̀lọpọ̀ ló rò pé mímọ̀ ṣe òun ni ó ní ah, ìgbà tó tà ń gbà ah, ó ti mọ̀ ṣe ní ìsìn wọ́n ti pa wọ́n pa kìrìsẹ́nì lẹ́nu mọ́ṣẹ́ ta ni ó dùn fún abáyì ṣe pé wòlíì ní pàṣẹ fún gómìnà ṣe bí wòlíì ní pàṣẹ fọba ṣùgbọ́n ní ìsìn lórúkọ Jésù yóò dára fún wa ẹnìkan tó lè dúró ẹnìkan tí yóò ṣe kíni má wo ara rẹ bíi pé ìwọ ló tóbi jù ọpẹ́ ní fún ọlọ́run fún àṣàyàn ọ̀rọ̀ àwọn ewúdù ẹ máa tọ̀ mí lẹ́yìn wọ́n tọ̀ lẹ́yìn o ọlọ́run ló ní iṣẹ́ kì í ṣe ènìyàn etí mo kọ́ bẹ́ẹ̀ yẹn ta ni ó ní ìṣẹ́gun àwọn ọmọ ìṣẹ́lẹ̀ jẹ́ ìgbádùn ìṣẹ́gun tí kò ṣẹlẹ̀ rí lórí àwọn ọ̀tá wọn wọ́n sì ní ìgbà wọ́n sì gba ìsinmi lẹ́yìn ọdún méjìdínlógún nítorí pé wọ́n ké pe ọlọ́run bí wọ́n bá ń tẹ̀síwájú nínú ìkùnà láti mọ rírì tàbí tóbi ọlọ́run á kàn máa kérora nínú wàhálà ẹni etí alẹ́sẹ̀ ní ìṣẹ̀lẹ̀ wípé kí gbogbo orílẹ̀-èdè ká kóra jọpọ̀ ká sì képe ta ni ká képe ọlọ́run ká fi ẹni ká wáwá ẹnìkan tí ó lè ṣe kéne ewúdù tí ó lè dúró tẹ́mi bá pè lọ́dọ̀ mi tẹ́yẹ pè lọ́dọ̀ yín tá a jọ pawọ́ kọ̀ pé ọlọ́run náà máa gbà wá nínú tí à ń là kọjá lórúkọ jésù yóò dára fún wa bá a ti ń parí àkọ́tà àríkọ́ rèé ọlọ́run kò nílò láti pe ìgbìmọ̀ láti mú kí iṣẹ́ rẹ di ṣíṣe o ó ń lo ẹnikẹ́ni ohunkóhun tàbí àyèkáyè gbọ́ dáadáa ọlọ́run ò ní kankan tó fẹ́ ṣe ju pé làbíkọ́ yá kókó ìgbìmọ̀ ẹjọ́ pé lórí iṣẹ́ mi ó lè lo ẹnikẹ́ni yóò ó lè lo nǹkan kò sí tí ò lè lò ó lo kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù o kò wá sírú àyè tó wà tí ò ti lè lò ó ń lo àyè káàyè ó mì pé àyípo tèmi wẹ́ wọn ò gbọ́dọ̀ rí kò sẹ́ńtọ́lọ́hún lè ṣe kíni tí ò lè lò láti lè jẹ́ olùgbàlà orílẹ̀-èdè tàbí gbogbo àgbáyé ẹlẹ́ẹ̀kejì ni pé àbùkù ènìyàn kò lè paradà di ìdíwọ́ nígbà tí ọlọ́run bá ṣe tán láti rìn alẹ́lẹ́ àdáda bóyá wọ́n bú ọ tàbí wọ́n kẹ́gàn rẹ kò lè padà di ìdíwọ́ tọ́lọ́run bá ṣe tán láti bọ́ ọ rìnrìn àjò yẹn wọn ò bọ̀ wọn kẹ̀kẹ́ rẹ̀ kódà wọn lè sọ pé òun ṣe wọn lè ní tiẹ̀ pọ̀ jù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tọ́lọ̀ ń bá ti tẹ̀lé ọ ohun gbogbo dẹ̀dí ṣiṣe yóò dẹ̀dí ìrọ̀rùn lórúkọ Jésù yóò dára fún wa. àwọn tí wọn bá ní orí ọ̀fẹ́ àti ní ìwé ìlọ́wọ́ iṣẹ́ ṣíṣe rèé bóyá a lè ṣe tọ́ba àdéjọ́ mẹ́jọ kí n béèrè wọ́n ní a gbọ́dọ̀ jìjà lórí iṣẹ́ Ọlọ́run tí a gbélé wa lọ́wọ́ kí ni a lè ṣe láti mú èyí ṣẹ fún ọlọ́run iṣẹ́ tọ́lọ̀ ń gbélé wa lọ́wọ́ agbọ́jọ́ dìdàdù láti lè ṣe kí wàá la lè ṣe láti mú ṣẹ ẹni pé ká mọ ọbẹ̀ kó ràn wá lọ́wọ́ láti lè mú ìlérí àti ìfẹ́ rẹ̀ ṣẹ lórúkọ jésù yóò dára fún wa tó o bá ní ìbéèrè tẹ̀sí bàbá mi n ó dọ̀lọ́ pàtẹ́wọ́ fún jésù bí bàbá mi ṣe ń gbódà ló tẹ̀. ẹni ó ní ìbéèrè kó má béèrè báwọn. ọba ní ìbéèrè béèrè. ẹni ó ní ìbéèrè kó béèrè báyẹn ṣé a ní ẹni tó ní ìbéèrè ní àárọ̀ yìí ká tó wọnú àdúrà lọ tí ẹni tó bá ní ìbéèrè bá ní ìbéèrè ẹ jẹ́ ó béèrè ẹ pé àwọn ènìyàn wọlé ayé rẹ ò ní bàjẹ́ ayé rẹ ò ní bàjẹ́ ayé rẹ ò ní bàjẹ́ I welcome everybody this morning mo kí gbogbo ènìyàn káàbọ̀ mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ìsinmi ọjọ́ mẹ́jọ ó ti wà nínú ìyanu bí kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ire àti àánú yóò ti di tiẹ̀ kó tó dọjọ́ mẹ́jọ ìjì àkókò yìí kò ní í jà o ìjì àkókò yìí kò ní í jà o ìjì àkókò yìí kò ní í jà o ẹni bá ní ìbéèrè ẹ ó béèrè báyìí mm. kó tó di pé a máa wọnú ìsìn lọ bí ọba ti sí a wọnú ìsìn lọ a wọnú àdúrà lọ báyìí á wọnú àdúrà lọ báyìí i welcome everybody ẹ sí à program yìí bọ́ bá kéré jù nígbà mọ́kànlélógún ní àárọ̀ yìí ẹ pe ẹnìkan pé ìsìn ọjọ́ ìsinmi ó ti bẹ̀rẹ̀ ẹ sọ fún ẹnìkan pé ìsìn ọjọ́ ìsinmi ti bẹ̀rẹ̀ ẹnikẹ́ni kò pe ẹnìkan ẹnikẹ́ni kò sọ fẹ́nìkan ẹ jí ẹni tí ń sùn báyìí ẹ ló nílò àdúà ẹ jí ẹni ó dákẹ́ báyìí ẹ pẹ́ni tó pin rọ́rọ́ ẹni kò dìde pé ìsìn ọjọ́ ìsinmi ti bẹ̀rẹ̀ God bless you à ń tẹ̀síwájú. nígbà tí a kọrin inú ìwé orin in two two seven bí Kristi ti dọ́kàn mi ń lè ayé mi sì dàbí ọ̀run láàrin ìbànújẹ́ àtàrò ayọ̀ ni láti mọ Jésù hallelujah ayọ̀ ló jẹ́ pé mo ti rí ìdáríjì gbà ibikíbi tí mo bá wà kò séwu Jésù wà níbẹ̀. thank you yìn a fẹ́ lọ yìn ọba àwọn ọba ẹ̀kẹrin nínú náà lérò ẹni tí ó gbà kí ogun ayé ó gbé ọmọ ẹni tí ó gbà kí jí ọ̀tá ó borí ẹ ẹni tí ó jórí fún ọbẹ̀ ayé ti fẹ́ borí ọlọ́run ẹ̀mí àwọn wòlíì agbára tó ju agbára lọ ipá tó ju ipá lọ ìmọ̀ tó ju ìmọ̀ lọ ògo tó ju ògo lọ kọ orin kan tó lè fi yẹn máa yẹn akọrin. Adapada. Adapada sọ́dọ̀ rẹ̀ bàbá. Bàbá ló lògo àti àdógó padà sọ́dọ̀ rẹ̀ bàbá. Adapada o. Oh padà sọ́dọ̀ rẹ bàbá ṣebí wọn ló lógo àti àdógò padà sọ́dọ̀ rẹ bàbá. Adá padà ó. você, recebeu. Hey! ètò ẹ̀yẹ mèké bárú màgàbà ayé wo mímọ́ lára èké dàbà sádà bí àkàbà agẹgẹrú ẹgbẹgbẹ yàbà sádà bàbá o bàbá o bàbá o bàbá o ara yẹ wò mímọ́ lára ara yẹ wò mímọ́ lára ara yẹ wò mímọ́ lára. mi mọ́ lára. Aráyé wò mí mọ́ lára. Aráyé wò mí mọ́ lára. Aráyé wò mí mọ́ lára. Aráyé wò mí Gbogbo ayé ló wò mí mọ́ lára. Ekeya masanda di kapa. Adudu ekeya masanda di kapa. Eru eke bali makabu. Adada makabu aru ya masanda nítorí ẹ̀gà bá mi ṣe bèbè nítorí ẹ̀gà bá mi ṣe bèbè nítorí ẹ̀gà bá mi ṣe bèbè nítorí ẹ̀gà bá mi ṣe bèbè nítorí ẹ̀gà bá mi ṣe bèbè nítorí ẹ̀gà bá mi ṣe bèbè bàbá torí ẹ̀gà torí ẹ̀gà bá mi ṣe bèbè torí ẹ̀gà bá mi ṣe bèbè torí ẹ̀gà bá mi ṣe bèbè torí ẹ̀gà bá mi ṣe bèbè kó sá wọnú rẹ lọ. kó sá wọnú rẹ lọ. àpáta ayérayé o. kó sá wọnú rẹ lọ. kó sá wọnú o mo sá wọnú tó sá wọnú rẹ lọ mo sá wọnú rẹ lọ mo sá wọnú rẹ lọ àpáta ayérayé o mo sá wọnú rẹ lọ èmi sá wọnú mo sá wọnú wọ bẹ̀ lọ mo sá wọnú rẹ lọ mo sá wọnú rẹ lọ àpáta ayérayé mo sá wọnú rẹ lọ. Èdú èkè yá màsá dálé àkàbà èdú kẹrù dàdí màkàbà egeru ke ya masada likapa adama keru egegeru ada ẹ̀yà dalí ma tàfàrúà ada gèrú egégerú gèdá ẹnìkan sàmì ó ti ń jẹ́ ẹ̀gàn lára rẹ̀ ó ti ayé ń wò bí ẹ̀gàn tó o bá sàmì ó bá iná jáde jésù iduya makaba eduya geru geda ẹyali geru ẹgẹgẹ ẹya dali makabaru ama ẹnìkan sàmì ohun tí ayé ń wò bí ẹ̀gẹ́ lára rẹ ohun tó dàbí ẹ̀gẹ́ nínú ayé rẹ mo pé ìpè ọlọ́run àwọn àpótẹ́lì ẹ lọ sàmì ó bá iná jáde èkéru. Luma sada likapa. Adada geru gegeya. Ayama sadali gerua. Edudu gegeru gege. Eya dali kapa. Adama geru geda. Edaya masada. Egegeru gege. Eya lua kapa ya masa. Adali geru eda. Eru mekeva. Ẹnìkan sàmì. Ó ti ayé ń pè ní ẹ̀gàn ohun tí ayé ń pè ní ẹ̀gàn mo pe olúwa ọba iná jáde edu ayama kabarua ekeru eyeme seda ẹ̀kankan bẹ tí ayé mọ̀ ọ́ mọ̀ ẹ̀kankan bẹ tí ayé fi kú ọ ẹ̀kankan bẹ tí ọjọ́ lẹ́nu ọ̀rọ̀ báyìí lọ́lúwa sọ ta ló sàmì ó bá iná jáde ekeru masada yakapa adari keru gege eyali mekeva adama kavaru geda ayama sada alikepa mo gbé jésù mo rí àṣẹ olúwa mo bá olódùmarè fọ ẹ̀gàn tí ayé mọ̀ ọ́ mọ̀ ẹ̀gàn tí ọ̀tá mọ̀ ọ́ mọ̀ ẹ̀gàn tí fi bú ọ ẹ̀gàn tí ọ̀jẹ́ ọlẹ́nu ọ̀rọ̀ báyìí kí lolúwa sọ ta ló sàmì ọba iná jáde akevaru amasada aye keru emegeda aye masada ni kapa gbogbo ẹgàn tí ń gbomi lọ́dún rẹ tó lè bẹ́nikẹ́ni sọ ẹ̀gàn táyé fi ń bú ọ tó lè bẹ́ni kẹ́ni sọ ọlọ́run àwọn àpọ́sẹ́lì mo pè láàárọ̀ yìí ta ló sàmì ọba iná jáde ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé mi. ayé ti mọ̀ ọ́ mọ̀. that they know you wait. gbogbo ti ń jẹ́ ṣùgbọ́n. everything come on. Námánì olórí ogun Syria. Námánì captain of Syria. nípasẹ̀ rẹ̀ ní ọ̀run fi ìṣẹ́gun fún Syria. heaven gave victory to Syria. ṣùgbọ́n adẹ́tẹ̀ ni ẹnìkan sàmì. ó ti ń jẹ́ ṣùgbọ́n. lórí ayé rẹ̀ ọba ìnẹ́jáde. akẹ́fà yá màkà bàrú màkà.

Yeah.

jáde jáde jáde jáde èké pàjámasà àdúrà àkọ́kọ́ rẹ̀ olúwa sọmi dalagbara kí ni mo ní kó ṣe. ìmọ̀ kẹfàrúwà Genesis twenty seven forty ó ní bá ọba da lágbára a bù àjàgà fúnra rẹ ọ bọ fúnra rẹ ó ní ọ̀sẹ́ni tí ọ bọ̀ bọ̀ ṣùgbọ́n di alágbára kó o lè bọ́ fúnra rẹ ẹgbẹ́ tí ń gùn ọ́ kò sẹ́ni ó lè bọ́ ọkọ̀ di alágbára kó o lè kó ẹgbẹ́ fúnra rẹ ẹ jẹ́ nìkó kẹ́ olúwa. Oh, sọ mí di alágbára sọ mí di kíni kíni kó sọ mí dà mo fi agbára sọ mí dalágbára sọ mí dalágbára sọ mí dalágbára sọ mí dalágbára ọyọyọyọyọyọyọ bàbá sọmi di alágbára sọmi di alágbára sọmi di alágbára sọmi di alágbára sọmi di alágbára sọmi di alágbára lágbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára rómi ní agbára bàbá wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára wọ̀mí lágbára alágbára wọ̀mí lágbára alágbára wọ̀mí lágbára alágbára wọ̀mí lágbára alágbára wọ̀mí lágbára olúwa wá. We are talking about power. Ìmáàkà Bárúwá Mùsàdà agbára là ń sọ nípa gbogbo nǹkan ló rọrùn agbára ló ṣòro second king yẹn olórí kejì ẹsẹ̀ kẹwàá yẹn ó ló béèrè tó ṣòro ó ní tó ṣòro ní àyà màkìbọ́rù àmàsáàdà alágbára second timothy chapter two verse one ó ní ẹ̀jí alágbára nínú olùfẹ́ kristi ẹ ké mo fi agbára bàbá mi ò láàrin ọmọ ń sùn oorun aláàgọ mẹ́wàá ìmọ̀ wà lágbára mo fi agbára bàbá mi o ẹ wọ̀ mí lágbára kí ni mo ní kó ṣe kí ni mo ní mo fẹ́ ayé màsá dàbí àkàtà mo fi agbára wọ̀ mí ní agbára mo fi agbára bàbá mi o wọ̀ mí lágbára mo fi agbára bàbá mi o wọ̀ mí lágbára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 alágbára. wọ̀ mí lágbára wọ̀ mí lágbára jẹ́ olúwa wá ó ku ẹ̀kan àdúrà méje lágbà màá sì bá wa tọ̀rọ̀ lọ méje ìmàkí ìvàlú àmàsà di alágbára nínú orí ọ̀fẹ́ Kristi bó ṣe wí nìyẹn Timothy yẹn lọ ń kàwọn ó pè ní Pọ́ọ̀lù lọ fún Timothy bọ́ọ̀bà gbádùn ayé gbogbo àsọtẹ́lẹ̀ tó gbọ́ lóore bí ọ̀bà sẹ́ gbogbo ìrẹ́rẹ́ rere tó ní yóò bá wá mùsùlùmí gbogbo ògo tó fẹ́ wáyé wọ́n bá rí lò àsọtẹ́lẹ̀ tó gbọ́dọ̀ látọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni sà jẹ́ alágbára bí ìrànbá fẹ́ sẹ́ ẹsẹ̀ lórí àtakò ń bẹ nínú ayé kò sí ìrántí ò ní àtakò ẹnìkan sàmì mo pe Jésù sí ọ agbára tó borí ogun ọgbọ́dù ayé rẹ wọ Éfésù orí kẹfà ẹsẹ̀ kẹwàá lákòótá ara mi ó ní tó parí everything ẹja lágbára nínú bábí bẹ́ẹ̀ ni dèkìlọ́ mọ̀ ká ẹja bẹ́ẹ̀ ká ìwọ́tọ̀ gbọ́ Yorùbá náà ká atabataba yami kafa òun náà ń ọmọ fi yorùbá kiri oh ká yorùbá àpòmù kaba ibùgbé ẹja lágbára nínú olúwa àti nínú yọ̀dà yọ̀dà fún ọ ọ̀dà ìwọ gbọ́ yorùbá àbàdàn yọ̀dà fún ọ ìlàjẹ ẹja lágbára nínú olúwa àti nínú agbára ipá rẹ̀ ẹgbẹ́ gbogbo ìyàmọ́ra ọlọ́wọ̀ kí ẹ máa fi máa fi bàbá pé bàbá gbé gbogbo ìyàmọ́ ìdámọ̀ràn ọlọ́run kì í ṣe ẹran ara tàbí ẹ̀jẹ̀ lẹ́ ń bá jà àwọn ọlọ́lá àwọn ìjòyè àwọn aláṣẹ bíi òkùnkùn ayé àti àwọn ẹ̀mí búburú ojú ọ̀run èkéwà nítorí náà ẹ gbé gbogbo ìhámọ́rọ̀ ọlọ́run kẹ́ ẹ lè dúró tọ́jọ́ òbí bá dé tọ́gbọ́ tọ́gbọ́ onírú eléyìí ti ṣẹlẹ̀ kẹ́ ẹ lè dúró tọ́jọ́ òbí kọ́kàn yín ó lè balẹ̀ kẹ́ ẹ má bàa fi tẹ́sán para yín kalẹ̀ kẹ́ ẹ lè dúró lọ́jọ́ bí tó sọ pé ò lè sọ́jọ́ bí ah. ebi rú ẹ̀ lọ́wọ́ ayé tí gbogbo ayé ń pè kẹ́ ẹ lè dúró ti lọ́jọ́ ìbí ẹnìkan sàmì mo pe Jésù sí ọ tó o bá sàmì ayé rẹ gbẹgbẹrẹ kẹ́ ẹ lè dúró tìrì sí ọjọ́ ìbí kẹ́ ẹ lè dúró tìrì sí ọjọ́ ìbí tẹ́ ẹ bá ti ṣe gbogbo eléyìí ọ sọ àwọn nǹkan tẹ́ ẹ dì mọ́ra àjẹ́ àmàlà ẹ dúró nítorí náà lẹ́yìn tẹ́ ẹ ti ṣe àmúrí òtítọ́ tẹ́ ẹ dé ìgbàyà òdodo ẹ dẹ́ tí ẹ sì mú ìmúra yìí rere. ẹ múra yìí rere. àlàáfíà wọ ẹsẹ̀ ní bàtà. ẹ wọ bàtà la pé wọn ò ní ta ọlọ́fà ah. ó ní ó lè paná rẹ̀. bí agbára bá dé iná ọ̀fà àwọn ẹni bí. ẹ̀tọ́ pé ẹ̀ka tó kù rè é. mo fi agbára bàbá mo fẹ́ kí ni. mo fi agbára. mo fi agbára. mo fi agbára. mo fi agbára sọmi dalagbara mo fi agbára ba mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára baba romi lágbára baba romi lágbára baba romi lágbára romi lágbára fi agbára bàbá lómi lágbára mo fi agbára bàbá lómi lágbára mo fi agbára bàbá lómi lágbára mo fi agbára mo fi agbára mo fi agbára mo fi agbára bàbá lómi lágbára lómi lágbára lómi lágbára lómi lágbára lómi lágbára lómi lágbára lómi lágbára. lẹ́gbẹ̀ẹ́ rómi lẹ́gbẹ̀ẹ́ rómi ó nítorí àwọn ọmọdé ojú bí agbára ò sí láti bí ẹ pariwo ta lẹni tó tako ayé mi ta ló tako ìran mi ẹ máa sọ pé ẹ̀mí mi má dìde ẹ bá ń kọlù wọn ẹni ó ṣe kí. whoever is against your life. tó bá takò ayé. that is against my méjèèjì you put the together. ẹni ó takò ayé mi. ẹni ó takò ìran mi. ẹni ó sọra rẹ̀ dọ́kun mi. bàbá mi o ẹ kọlù wọn. bàbá mi o ẹ kọlù wọn. bàbá mi o ẹ̀mí mímọ́ ẹ kọlù wọn. ọyọyọyọyọyọyọ eke ya masada, edudu kewu eke ya masata ya makaparu ama sale ni ọta ìran mi ta ló sọra rẹ̀ dógún mi bàbá mi kọlù bàbá mi kọlù bàbá mi kọlù bàbá mi kọlù bàbá mi kọlù bàbá mi kọlù bàbá mi kọlù bàbá mi kọlù bàbá mi kọlù bàbá mi kọlù bàbá mi kọlù bàbá mi kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwa kọlù olúwakọlù olúwakọlù olúwakọlù olúwakọlù olúwakọlù olúwakọlù olúwakọlù olúwakọlù olúwakọlù olúwakọlù olúwakọlù olúwakọlù olúwakọlù jésù olúwa wa ohun tí mo sọ yìí ọ. you dey know I'm listening what I'm saying. wàá dùn àyẹ̀ gbà. they say the prayer. gbogbo ẹni tó sọra rẹ̀ di ogun. I be sure that I don't know about you ẹ máa sọ pé ẹ̀mẹ́ mímọ́ ẹ kọlù wọn láàárọ̀ yìí ẹni tó ṣe kí ni ìdá tó ní sẹ́tì máa bá jù. kéèfàrú masada likapa eh, ẹni ó sọra rẹ̀ dógún mi tó ń fogun ń jà mí ẹni tó rí mi tó fẹ́ pa kádàrádà oh ẹni tó rí mi tó fẹ́ pa kádàrádà bó ti lówùrọ̀ ó máa tẹ kó lájí bó bá sáré ni kò ní bọ́ nínú ìṣòro. ẹni tó rí mi ó fẹ́ pa kádàrádà. ẹ tú àdúrà yẹn gbà ló sọ̀rọ̀ rẹ̀ lógún. Bàbá mi ẹ̀kọ́ gbà. Kí ni kò ṣe? Ìgavaru àmàsàdáàlì kàpá. Ìwọ tó bí Jẹ́ríkò wò. Ta ló sọ̀rọ̀ rẹ̀ dógún mi? Ẹ̀mí mímọ́ kọlù. Ẹ̀mí mímọ́ kọlù. Ẹ̀mí mímọ́ kọlù. Ọyọyọyọyọyọyọ akabaru amasa ezimu yamaka ɛmɛmɛ ma kɔlu ɛmɛmɛ ma kɔlu ɛmɛmɛ ma kɔlu ɛmɛmɛ ma kɔlu ɛmɛmɛ ma kɔlu baba mi kɔlu baba mi kɔlu Olúwa kọlù Olúwa kọlù Olúwa kọlù Olúwa kọlù Olúwa kọlù Olúwa kọlù Olúwa kọlù Olúwa kọlù Olúwa kọlù Olúwa kọlù Olúwa kọlù bọ́ọ̀lù olúwa wá orí ẹlẹ́ẹ̀kejì náà mọ̀ wá o gbogbo ìfọwọ́sowọ́pọ̀ tó lòdì sí ìgbédìde ikú tú wọn ká ah. oh, kí ni mo ní o tú wọn ikabaru amasada liakapa oh, ayama kebaru amasali kapa tọ́pẹ́ ọmọ ń wòran sí ẹ̀ mọ̀ ni. I I I pity you. Ó wù ọmọ rẹ̀ rìn. I pity you. Ìfọwọ́sowọ́pọ̀. Every insurrection. Ó tako ìdìde mi. That is against salvation. Ikú tú wọn ká. Kí ni kó tú wọn. Kí ni kó tú ìfọwọ́sowọ́pọ̀. they come together bẹ́ẹ̀. tó tako ìdílé rẹ̀. that is against animation. ìfọwọ́sowọ́pọ̀. they come together bẹ́ẹ̀. tó lòdì sí ìgbé dìde. that is against animation. ìfọwọ́sowọ́pọ̀. have they come together bẹ́ẹ̀. ó pè láti dá mi dúró. that is sign of stagnation. ìmàkẹ́ ìbàrúwà bẹ́ẹ̀. ọlọ́run fi kú tú wọn ká. olúwa tú wọn ká. ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ Baba, ètò èkè yá màsà èdè ní kèrú màkà àdàdà kèrú ègègè yá ìfọwọ́sowọ́pọ̀ tó takọ ìgbédìde rẹ ọlọ́tú wọn ká bàbá mi ò ẹ̀fìkú tú wọn ká ẹ̀fìkú tú wọn ká ẹ̀tú wọn ká ẹ̀tú wọn ká ẹ̀tú wọn ká ẹ̀tú wọn ká ẹ̀tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká ẹ tú wọn ká jẹ́ olúwa wá sẹ́ẹ̀lì gba ẹlẹ́kẹta yàrá òkùnkùn tí ayé gbé mi sí. the room of darkness where satanic people put me. iná gbé mi jáde. fire take me out. kéde kó gbé mi jáde. fire should take me out. ọ̀gá máa ṣí à program yìí. master share this program. máa ṣí à program. share this program. máa ṣí à program. share this program. yàrá kíni mo kù. yàrá darkness. tí wọ́n fi mí sí. where they put me. kíni kó gbé mi jáde. iná gbé mi jáde. fire take me out. nínú in the room of darkness. tí wọ́n gbé mi sí go to war iná kí ni ó gbé mi jáde kí ni ó gbé mi jáde ẹjẹ́ nìkan ké yàrá òkò tí wọ́n tọ́jú mi sí iná olúwa gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde ọyọyọyọyọyọyọ. In the room of darkness. jáde inú olúwa gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde. jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde olúwa wá tún àdúrà yẹn gbà ẹ̀yin tí ẹ máa bára yín nulẹ̀ bẹ́ẹ̀ máa wọ́nà àtijáde lójú àlá bẹ́ẹ̀ rọ́nà tẹ́ fi lagi yàrá lẹ wà o ẹ̀yin tẹ́ ń bára yín lagi jù ẹ sí à programu yìí ẹ pé àwọn ènìyàn wọlé twenty one times ní kẹ́ ẹ sí à rẹ̀ ìmọ̀ kẹ́ẹ̀bà ló àmà ẹ̀yin tẹ́ ń bára yín lagi jù tẹ́ ń wọ́nà bẹ́ẹ̀ rí ọ̀nà tẹ́ fi lajú yàrá bẹ́ẹ̀ torí la yí pé wà ń bẹ̀ ẹ wà ẹnìkan sàmì abàmì yàrá tí ayé rẹ wà bọ́ọ̀ bá sàmì kí báyà màsáálì àdàbà ta ló sàmì àfàmì yàrá ni wọ́n fi ọ́ sí níbo ni àmì ti lé ọyẹ jáde níbẹ̀ ọyẹ jáde níbẹ̀ ọyẹ jáde níbẹ̀ ọyẹ jáde níbẹ̀ ọyẹ jáde níbẹ̀ ọyẹ jáde ọyẹ jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ẹtú àdúrà yẹn yàrá gbèsè tí wọ́n sọ mí sí yàrá amáràlá. the room of no obtain mercy. tí wọ́n sọ mi sí. where they put me. olúwa gbé mi jáde. olúwa take me out. kí ni kò ṣe. ẹ̀rọ tó take me out. wàá máa ń gbẹ́ra rẹ. he's shaking your body. wàá máa ń gbẹ́ra rẹ. you, shaking your body. yàrá gbèsè. the room of death. tí ayé sọ mi sí. where they put me. yàrá amáràlá. the room of no obtain mercy. tí ayé sọ mi sí. where they put my life. gbé mi jáde. take me out. gbé mi jáde. take me out. gbé mi jáde. take me out. gbé mi jáde. take me out. ọyọ yọ yọ yọ yọ yọ yọ ìdàrúmọ̀ tẹ̀ gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde gbé mi jáde bàbá gbé mi jáde bàbá gbé mi jáde olúwa gbé mi jáde gbé mi jáde bàbá mi o gbé mi jáde bàbá mi o gbé mi jáde gbé mi jáde gbé mi jáde.

kì bá yà má sáàdà ẹnìkan sàmì ní yàrá gbèsè táyé rẹ wà bọ́ ọ bá sàmì ọwọ́ tó gbé pétérù jáde nínú túbú ayé ó gbé ọ jáde. ẹ à ń lọ nígbà kẹrin o ẹjọ àyẹn náà ni o ẹ pe Jésù ẹ tó gbà yàrá má ṣàṣeyọrí ẹlòmíín fọdún méje kọ́lé kò yọrí ẹ ẹlòmíín pinnu pọ̀ fẹ́ ṣe nǹkan kò ṣe ẹlòmíín dálé. ayé mi jáde àṣẹni kò lò báyìí kíni kò kíni kò lò ayé mi táyé lórí òjò kí ló ń ṣe bẹ́ẹ̀ ike varu ambassador yàrá àṣetì.

jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ayé mi jáde ọyá jáde jáde jáde jáde jáde jáde jáde ayé mi jáde ọyá jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde olúwa wa ẹ máa like ɛdɛ ma si are yima kavaru amasa dali kapa eduya masali ekeva asɛdja de si ɔ yàrá kɔ pɔsibu yàrá kò sese yàrá bákanná ni yàrá ìsàn tí ayé ti ọ̀ mọ́ báyìí lolúwa sọ tó o bá sàmì ọyẹ jáde ń bẹ ekeru èdèké fáyà masadali kapa àgbà oh, yàrá amátayọ yàrá bákanná ni wọn á ní bò ní á ní bákanná sí ni yàrá ìgbàgbé tó wà tó lórí òfin rántí rẹ èké dàmásàdà oh, èdúdú gèrú ègègè yá adalí màkàbàrú gègè mo pe jésù ọyẹ jáde mbẹ yàrá agbára kaka ìmọ̀ akẹ́kọ̀ọ́ rúmà sáà dàbí àgbà yèdú èkè yálì màkà balùwà ma yàrá agbára kàkà ẹjẹ ni kò bínú kò sí àmì jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jade, jáde jáde.

ẹ gbàdúrà lẹ́ẹ̀kan. pray the fifth prayer ọwọ́ àmúbó rere lára mi. ọwọ́ àmúbó rere lára mi. ọjà bá iná jáde. ọwọ́ àmúbó rere lára ọmọ mi. bá iná jáde. ọwọ́ àmúbó rere lára aya mi. bá iná jáde. ìké bàyá màsálí àtàbà. ọwọ́ àmúbó rere. ọwọ́ tí ọ̀jẹ̀ ríre mú. ọwọ́ tí ń bọ́lá mi. jáde lára wàá máa ọlọ́run mi ara rẹ ọwọ́ àmúbò rẹ kí ló ń ṣe lára ọyẹ jáde oh. ọyẹ jáde oh. ọyẹ jáde oh. ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọwọ́ àmúbò jáde ọyọyọyọyọyọyọ. Ọjà jáde lára mi, jáde lára mi, jáde lára mi, jáde lára mi. You are the jáde lára mi dábì jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jáde lára mi jésù olúwa wa láìdé o tí mo sọ yìí ọ ìyẹn ní ọkọ mẹ́fà don't have six husbands. ọlọ́run tó ní kèrè tó ń ṣe. and don't say that is not the right man. ó tún ó tún ní kò ọwọ́ àmúbọ́sà. he said to say man. that where you are yóò that you lose it. owó àbọ̀bọ̀ that is the end of the goodness. ìkàpá yamasa ní kàpá. oh yes adarí èké dálí màkà ẹgẹdù yá ma sádà ẹnìkan sàmì ọwọ́ àmúbọ̀ ire tí ń bẹ lára rẹ ọba iná jáde ẹnìkan ní márùn ó tún ní èso ọkọ ẹ ó ní èdè bò níyẹn náà tó máa bọ̀ ó ní èso ọkọ rẹ ó wúre rẹ pé mi lọ́kọ nítorí tí ìwọ ní ọkọ márùn ó ti ní márùn ẹni tí ìwọ sì ní nísìnyí ó tó wà lẹ́lẹ́kẹfà ó tún ní èso ọkọ rẹ̀ ó ní yóò tó jáde níbi ẹlẹ́ẹ̀kẹfà ó dẹ̀ sọ pé àwọn ọkùnrin ni ọ̀dá àtọ́n ló ní problem ọwọ́ àmúbọ́ ni ó ní ọkọ márùn-ún ó tún délé ẹlẹ́ẹ̀kẹfà Jésù tún sọ pé ẹlẹ́ẹ̀kẹfà àlọ́ tó máa bọ́ ìmá sàdáàkì pa oh, ẹnìkan sà alùjẹ̀nu àmúbọ́ tó tẹ̀lé ọ̀kì mo fẹ́ Jésù sọ̀rọ̀ bọ́ọ̀ bá sẹ̀mí iná dá padà lẹ́yìn rẹ̀ ekeru ege ya ama sada likapa ọkọ sọ́ọ̀sù méjì ní lò mbẹ́ ní sọ́ọ̀sù mẹ́ta ní lò ní sọ́dún kan ní lò ní ó fọjọ́ orí ẹ̀sùn fún ẹ̀jẹ̀ àsì ẹ̀sọ́ pé lọ́dún mẹ́fà mẹ́fà lọ́nà mẹ́fà ẹ̀gbà àti six years wọ́n bàjẹ́ mọ́ lọ́wọ́ kápọ́ mari àbẹ́jọ thirty years wọ́n wá gbé ilé ọkọ̀ for thirty six years ó pé ọmọ ọdún mẹ́fà mélòó ó pé fifty six oh jésù wá wípé yóò tún bọ́ àdéjọ fifty six ẹnìkan ké ọwọ́ àmúbọ́ ní bẹ lára mi báyìí ní jáde oh, kí ni kò bá jáde jáde jáde pa ọwọ́ tí ò dé ríre mú kí ló ń ṣe ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ jáde ọyẹ ọyẹ ọyẹ. Hey! jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde lórúkọ jẹ jáde lórúkọ jẹ jáde lórúkọ jẹ jáde lórúkọ jẹ jáde lórúkọ jẹ jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde èké pàyà màsáàdà ó tí olúwa ní kí n ṣe ni mò ń ṣe bá a bá rí ẹni tí ń bẹ níbí kọ́kọ̀ láti gbàdúrà yẹn mọ̀ wá ọ̀tá kìí sọ́ọ̀tù kí wọ́n ní tara rẹ̀ ẹnikẹ́ni tí ń bẹ ní online tàbí tí ń bẹ níbi oh, tí ó gbàdúrà yìí ọmọ yẹ kó tẹ̀sán tọ̀ ọkọ ṣé wọ́n padà gbé sí ọ̀fọ́ gbogbo promise tí wọ́n ṣe fún ọ mélòó ni wọ́n fùfí ó fojú wo lóore pé ọ̀dà ara rẹ̀ sì ni problem asali akapa edugeru ege yabasad asẹjáde sí ọ oh ọwọ́ tí ò dérí ó dúró lọ́wọ́ rẹ̀ má yí lórí olúwa sọ ọba iná jáde jésù ó ti wà lórí ẹ ẹgbẹgbẹ̀rún ẹgbẹ́ rẹ gba lẹ́tà wọ́n dé ìlú wọ́n rí ìwé gbà ó dórí tiẹ̀ àkàdégo ọwọ́ kan bẹ lára rẹ èkèrú ègè yá àbàsàdà ìwọ wà níbi iṣẹ́ kàkà kọ́wọ́ rẹ ọmọ ìjà owó rẹ wálẹ̀ ni ọwọ́ àmúbọ́ owó yẹ ọdún tó ti lò ní ọkọ wọn àgbà kó lẹ́rìí ọwọ́ kan ní sà ẹnì kó tó gbà. akínbàrú masaya ìwé náwó orí kejì ẹ atúnikadé wájú ó ní palẹ̀ ilé rẹ mọ́ oh ó ní atúnikadé ọwọ́ ti tú ká mọ́ mi lọ́wọ́ báyìí lé jáde ọwọ́ ti ṣe kéde ó tú ká mọ́ mi lọ́wọ́ ọwọ́ ti tú ká oh tí òjò dúró jáde jáde láyé mi

ẹjẹ́ nìkan náwó sí pẹ̀lú síwájú báyìí lolúwa sọ ọwọ́ àtúnìká. the end ọwọ́ kò ṣeé ṣe. the end of impossibility. èké varuma sada likaba. oh yes. ọwọ́ agbára káká. the end of action. ọwọ́ ìdádúró. the end of delay. ọwọ́ àṣetì. the end of abandonment. ọwọ́ gbèsè. the end of death. ọwọ́ àmúbọ̀. the end of abandonment. tí ń bẹ lára rẹ̀. báyìí lolúwa sọ. ta ló ṣe àmì. ọba iná jáde. wọ́n ń ṣẹgbẹ́ rẹ lóore. ó dórí tiẹ̀ wọ́n ní ọ̀padà wá ìkẹfàrù màsádàlì kàfà ọmú yàn dọ́dọ̀ olóore wọ́n rẹ ni ọmú lọ lọ́wọ́ eh, wọ́n sọ fún wọn pé àmọ́ ní ìlẹ́ta ọwọ́ tí ò jẹ́ wọn ó sí ọlọ́run báyìí lolúwa sọ bọ́ bẹ jésù bọ́ ọba sẹ́ni ọba ilé jáde ọwọ́ ojú kan ṣoṣo ọkùnrin yẹn ló ta thirty years òní ni sunday ọjọ́ sunday náà ló dìde on Sunday rose up. àṣẹjáde sẹ́dẹ̀. authority goes to somebody. ọwọ́ ojú kan tó tó. the same place. ọwọ́ ojú kan tó tó. the same point. tó ń bẹ nínú ayé rẹ. as in your life. báyìí lolúwa sọ. God says the Lord. ọba iná jáde. ọba iná jáde. ọba iná jáde. ẹgbẹ́lẹ́ kẹfà. aṣọ àyàmọ́táyé bọ́ lára mi. the government of my church for that legal committee. olúwa dá padà. the Lord restore it. kí ni mo sọ. the Lord should restore it. the government government of my destiny are removed from me. aṣọ the government of destiny. wo kò sógo má bá there is no glory in the government is taken away. aṣọ the government of glory. ọwọ́ ń dá ko ògo. you are mentioning glory. glory ògo glory. kí ni ń jogo. what is your glory. nígbà aṣọ bá ti sọ. when the government. akimbo abu masada. wọ́n bú aṣọ lọ́rùn dé. they remove the aṣọ. wọ́n ṣẹ́ gègéle. they jà sí. they were fighting for it. major general. a major general. wọ́n mú aṣọ. ṣé wọ́n rí wọ̀. wọ́n wá gbé aṣọ ogun wọ̀ pa they put on him the garment of battle they put inside rock. nígbà òfé jáde nínú àpáta ọ̀bù aṣọ eléyìí jẹ́ ń gbé wọn aṣọ àyànmọ́ àtijọ́ òní tí wọ́n mọ́ ó disappear àkó òbí ọwà ó gbé wọ̀ torí kò gbọdọ̀ sọ ẹ lè kán sàmì aṣọ àyànmọ́ rẹ tí ayé gbà lọ bọ́ ọ bá sàmì olúwa dá padà oh yes. kèé ṣe bó o ṣe yàn ló lò. this is not how you are destined to live. bí wọ́n gba nǹkan lọ ni. something is taken away. àyàmá kèpáálí màkàbà. oh yes. èrú ege yálí màkàbàrúwà. oh yes. aṣọ àyàmá. your garment of destiny. tí ọ̀tá bọ́ lára rẹ̀. I will remove from you. mo pe jẹ́. I call upon Jesus. bọ́ bá sà. if you have a man to say. èmi náà sẹ. I send for authority. ẹnìkan sà. somebody can say amen. ó yá gbàsọ̀ yẹn padà. amen a tú àyànmọ́ tí ọ̀tá gbà lára ẹnìkan sàmì mo pe jésù ọ̀yá gbẹ̀sọ̀ yẹn padà kekedu ya masada eduna rukeda aya ya masada likapa eru egege ya masada wọn fún aṣọ alárànbarà oh, wọn dáṣọ ogo wọ padà oh, bàtú àyànmọ́ bá ti lọ aṣọ ẹrú ló kù ìlú ni makaba. oh yes. ta ló gba sọ lára rẹ. tó sọ ayé rẹ sí o. aṣọ tó gbà. ọyẹ gbà padà. ọyẹ gbà. ọyẹ gbà. ọyẹ gbà. ọyẹ gbà. ọyẹ gbà. ọyẹ gbà. ọyẹ gbà. ọyẹ gbà. ọyẹ gbà. ọyẹ gbà. ọyẹ gbà. ọyẹ gbà. so ti rẹ́dì. a fún àyàmọ́. àjẹmọ́ ìdọ̀gbẹ́sẹ̀ láyé gbà lára olúwa dà padà kí ni mo ní kó ní wọ́n sọ ìlí máa kàbàrú àdáyà màsádà nígbà gbogbo àtú àdúrà tí wọ́n ń bọ̀ lọ lára iná olúwa ẹ dà padà kí ni ọ̀dà padà kí ni ọ̀dà padà wà á olúwa ẹ padà iná olúwa ẹ padà iná olúwa ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà ẹ̀dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa dá padà olúwa padà olúwa dá padà olúwa dá padà dá padà dá padà dá padà dá padà èké yamasa oh yes ẹ jẹ́ rán àṣẹṣẹ́ nìkan aṣọ tí ayé bọ́ lára dìrín àjò kó fi dìrín àjò ogun mọ́ ọ lọ́wọ́ mo pe ọlọ́run àwọn àpòtẹ́ ta ló sà olúwa dá padà. Amen ó ti ayé gbà lára. wọ́n dey fight it from you wo mi gbọ́ngàn bá ti sọnù nínú àyàmọ́ àyàmọ́ ti dòfo. if there is no destiny destiny. èkéèdù yá màsà ẹdùkèrú gègé yá oh, oh, adani makabaru gẹ̀dá oh, ẹ̀dá yá alígẹ̀rú ègègè eyàdú makaba adarí àmàsà dání kaba. báyìí lolúwa sọ o tí wọ́n gbà lára rẹ̀ ta ló sàmì olúwa dá padà fún ọ ẹ kú ìyàwó invite people. wòmí o look at me. wálé àdúrà yẹn kẹ̀ẹ̀kan. that prayer no matter. odidi ọ̀gá. èrò pọ̀. níbi iṣẹ́. it is only place. wọ́n dà dúró. he was sacked. wọ́n gbà wọ́n dà dúró. after the sacking. director. the director. ó ní owó kan lọ́wọ́. he was having twenty five million. it was twenty five million. nǹkan kan ní máa bí ogun wá. it is something that brings back to. bí nǹkan ọba sọnù ogun ò lè dìde. if something is not love back to canada. twenty five million. twenty five million. ọfẹ́ fi ṣe business. he wanted to venture into business. ọgbọ́sọ̀wọ́ fọwọ́. and he was duped by poor workers. wọ́n gbà he was duped. ó ní mọ́tò mẹ́rin. he was having mọ́tò mẹ́rẹ̀ẹ̀rin gorí odó. and the developers. ìrìn àjò ògo ní ìrìn àjò ògo. the journey of great for him. àwa ń bẹ̀rẹ̀ pé. asking. olúwa kí ni ṣẹlẹ̀. what is happening. àwọn aláṣẹ. the authority in law gbàdúrà fún. ọ̀gá nǹkan kan ló sọnù. something is lost. lójú o máa ń lé tó fi bá. o tó sọnù láyé rẹ. Oh, tí òjò bá ń tọ́ yẹ kó o mú. bọ́ọ̀ bá sàmẹ́. olúwa dá padà. Amen imasadia kaparu makava oh, dalia akiya masada likapa oh, ẹjẹ n tó sọ nǹkan kan lọ sọnù tó jí o lé nǹkan kan tó fi bá nǹkan kan báyìí lolúwa sọ mo gbé olúwa wò bí ẹwù mo rán àṣẹ olódùmarè mo pe ẹni tó pè mí mo rán ẹni tó rán mi ó sọ sọnù láyé rẹ tó fi fagbára kankan rìn ó yẹ gbà padà ìmọ̀ sáàlì kàfà agbàdúrà débi kan ọlọ́run ní kọ́ lọ bẹ̀ yàwó yàwó lọ́sẹ̀ mọ́mì mi ni ọlọ́sẹ̀ àwọn ọlọ́ọ̀bá màmá yàwó ẹ̀ ní ọ̀wọ̀ in a war. ọdọọdọ ìyá ìyàwó ẹ. when he got there. ìyá ìyàwó ní ọ̀sán. the mother now say you no offend me. ìyá mi lọ sí. but you offended my mom. ìyá mi lọ sí. you offended my mom. àfibọ́ ọba lè bẹ̀ yá. you must apologize to her. ó ní ìyá yín ti kú. therefore your mother is there. ó ní wàá lọ sùn lórí ìsàlẹ̀. you have to go and sleep on her grave. mo sọ. I say. ogun ti ń gbé ọ ní condition. the world place your condition. bá ọba sàmì. ogun yẹn báyìí ní jáde. bọ́ọ̀ bá ṣe báyìí o rí jabesi gileadi. luka jabesi gileadi. ó ní sẹ́ẹ̀ máa sìn mí. àwọn ará jabesi gileadi wípé a máa sìn ọ́ a sìn ọ́ ó ní eléyìí ní ọ̀jẹ̀ àmì. ẹgẹ́ ìka àtàǹpàkò yẹn wá. ogun ọmọ ẹgbẹ́ yẹn kọ́ndísà. ọmọ ọmọkùnrin kan wá rí mi. àbúrò rẹ̀ fẹ́ ràn lọ́wọ́. àbúrò ní ọ̀wọ́ kọ́ndísà ni. àfi bẹ́ẹ̀ bá lè padà fámílì àwòsí wa. kẹ́ ẹ̀ bá ń gbé bẹ̀ ẹ̀ máa tó ràn yẹn lọ́wọ́ ọlọ́run dẹ̀ sọ pé kò gbọ́dọ̀ dé family house àbúrò sì ń bẹ lamẹ́ríkà ó ní bẹ́ẹ̀ bá padà family house ọlẹ́ ní gbawọ́ náírà ó ní dáàdì ẹ jẹ́ n pa àbúrò mi lójú yín ó tún fi sí spíkà àbúrò ní bẹ́ẹ̀ bá padà sí family house ẹ gbowó ẹ jẹ́ sàn àṣẹṣẹ́ nìkan bọ́yẹ̀ nìkan lè sàmì ogun tó ń gbé ọ ní kọ̀ọ̀dẹ́sì mo bá jésù sọ̀rọ̀ tó o bá sàmì ọba iná jáde mo ní kèé sàbúrú ẹ ló gbé ọ ní condition. I said it's not the one placing your condition. ogun rẹ ló gbé ọ ní condition. it is your place that placed your condition. ó ní dáàdì kí ni màá ṣe. I said daddy what should I do. mo ní kọ́ lọ gbàdúrà. I said you don't. pé ogun ti ń gbé mi ní condition. jáde lára mi. go out of my body. ogun tó jẹ́ kí obìnrin tí ò tí lọ. you make a speech ó wò pé jẹ́ um, lọ ṣe second wife. let me go and let me go to second wife. the jẹ́ lọ ṣe second wife. let me go to second wife. ogun ti ń gbé akọni ní condition. pé jẹ́ lọ yáwó eléyìí. let me go obtain loan. iye báyìí lọ́ọ́ máa san o. this is how much you be wọ́n á gbé ní kọ̀ndísàn ó sì gbà torí ogun dìde ẹjẹ́ nìkan sà mo pe jésù ogun ti ń bí ọ ní kọ̀ndísàn ọba ilé jáde ó ní ọ̀sán náà àbáyọ ó to ọlọ́gbàdúrà mo rí ọkùnrin yẹn lọ́dún tó kọjá ó ti ń gun káà mẹ́ta ó ní ṣé family house náà lọ lọ ó ní ń lọ o ó ní gbẹ ní gbàdúrà pé ogun tó gbé mi ń condition ó ní àbúrò mi kọ́ ló gbé mi ń condition ogun ló gbé mi ń condition ó ní bógun bá sẹ́ni dandan kọ́ ni kí n wojú àbúrò anybody ló lè dìde ẹjẹ́ nìkan sàmì mo pe Jésù call upon Jesus. Ọlọ́run àwọn àpọ́sẹ́lì tó o bá sàmì ogun yẹn jáde and ní pálí ọ̀rẹ́ mi mo ní di five hundred naira five hundred naira mo fẹ́ gbà á kí n fi wọ mọ́tò dé kí n fi epo sí mọ́tò mi mo wá pé kí n tó wá chọ́ọ̀chì kí n lo owó epo mo ní di five hundred ó ní òun ó fún ọmọ àbọ̀ àwọn àparí service láago mọ́kànlá mo wá dúró dago mẹ́fà àbọ̀ nírọ̀lẹ́ mo wá lọ bá sẹ́gbàgbé mi five hundred naira owó epo olóòdù ó di aago mẹ́jọ onítọ̀ bá ti dúró di aago mẹ́jọ kò sówó àkíyèpà yá màsà oh, èdúgèrúgè oh, yá àṣẹjáde sí ọ ta ló sàmì ogun tó gbé ọ ní kọ̀ǹdísàn ọlọ́run àwọn àpòtẹ́lì oh, ó gbé jáde lára rẹ yes oh yes kekedu yamasada iye báyìí lọ sàn wọn á fẹ́ lómi jẹ́ ń gbéwé ìwé ìgbé ìwé ìlú tèmi fún ọ kọ́ ọ máa fi ṣiṣẹ́ ṣùgbọ́n iye báyìí ni màmá ọba níwé tiẹ̀ gangan lọ́wọ́ ṣé wọn á máa gbowó tẹ́ rẹ̀ wọ́n là á kò fẹ́ni tí ń lo oògùn tiẹ̀ àṣẹ jáde sí ọ ẹnìkan sàmì ogun tó ń gbé ọ ní kọ̀ǹdísà mo pé ìpè ọ ọlọ́run àpótẹ́rì tó ọba sàmì ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde òun kẹ òun ò ní ìdí àdúrà ọmọ China ni ima sadali kaparu makaba edu yalia kapada lima oh, kabarua ah. ẹgbẹ́ yọ kan tó kù àánú ah. mo mercy. jáde láàrin yìí kọ́mí dé èèyàn. let me become an high profile individual. kí ni mo wí. jẹ́ n ṣàlàyé kankan fún ọ. wọ́n kọ àánú láago mẹ́rin òru. wọ́n kọ ọ̀rọ̀ lórí àánú níbi ìlàago mẹ́rin òru. Ah, oh, ẹ̀mí mímọ́ wá tú fún mi pé èrò ní gbogbo èèyàn ẹni àánú bá mú jáde ló dé èèyàn ìmàṣẹ́ dàbí ìkàpá èrò gbogbo ayé pátá èrò ni wọ́n ẹni àánú bá mú jáde olódi èèyàn ẹni ó wá dé èèyàn láyé mà bí èèyàn bẹ́gbẹ̀gbẹ̀rún èrò bá kú ayé ò rẹ́kọ̀gnáìsì ẹ̀ oh, ọjọ́ téèyàn kan bá kú gbogbo ayé ọ̀pariwo hmm. ìyàtọ̀ sì ń bẹ láàrin èrò àti ènìyàn akínbàrú ruma sada yakapa àtàlí egeru egege yamasada ọjọ́ tí àánú bá gbé èèyàn jáde àwọn tó ti wò pé wọ́n lọ lókè ọjọ́ ni wọ́n tó máa fògo wọ́n máa fògo ẹ̀tọ́ rẹ̀ wọ́n wá máa wò pé bóòlù ti ń ṣe tiẹ̀ báwọn náà fẹ́ ṣe bẹ́ẹ̀ torí àánú kan ọ ni ẹni àánú kan láyé ń tẹ̀lé oh, ẹni tí ọ̀rá àánú gba yí ò ní tẹ̀lé àṣẹ jáde sí ọ ẹni ẹnìkan sàmì ó pe jésù àánú kan ayé rẹ dáadáa àánú kan láàárọ̀ yìí láìdé mo sì máa yẹ̀yẹ́ rẹ bínú bá bí mi. àwa aláàánú ah, jésù aláàánú orin náà ni. fàdúrà bá sọ̀rọ̀ eh. àlọ́. ọkùnrin. bàbá àlàlù. láìdé àìsàn olóògùn ra wá ní. Ah, báwo pé wọn ní tí ló bá tún ah, ìmọ̀ ayé yẹ rẹ ọkọlà àbọ̀ ọkọlà. Ah, Ìbàdàn nínú ọkọlà. ṣé Jésù kọlà lọ́sẹ̀ kan tó lọ tí mo o fojú kan ní. Ah, ẹnì kan sàmì. orí ẹ̀jẹ̀ tó sẹ́yìn tó rí lànà. dé ẹ̀jẹ̀ tó sẹ́yìn kò lànà. irú láti ẹ̀wá ni. Ah, ẹnì kan sàmì. mo pe Jésù. àánú gbé ayé rẹ dìde. Ah! ọ jẹ́ ẹ ṣàlàyé bọ́lọ̀ tí ẹ ṣe rìn nígbà tó ń tọ́ lé ni wọ́n kọlà fún ọ bẹ́ẹ̀ ni wọ́n náà ṣẹṣẹ́ nìkan ẹnì pé oṣù méje mo ti rìn tọ́ lé oṣù méje ló ti rìn bẹ́ẹ̀ ni sà wọ́n máa tọ́ ọ̀yára rìn ni wọ́n wá rò pé kọ́ ọmọ lọ yàbí kú ìwé kọlà fún ọ èmi lọ jọ bó o sẹ́lẹ̀ mo náà ṣẹṣẹ́ nìkan àánú gbé ọ dìde àníta lọ́gàn. arẹwà arẹwà gẹ́gẹ́ ti gbọ́ tiwa láìdé ọlọ́run lọ́mọ tí ò jí olóhùn orin ìmọ̀sá kọ́ orí ìlà tí wọ́n kọ fún ọlọ́run àfẹ́ ti ohùn orin èké dàjà màsàdà ẹ̀mí mímọ́ ní ọ̀bọ̀ sílà ah! bó o ṣe kọ tiẹ̀ lélẹ̀ yàn àní ibo ni ó ti parẹ́ bó o ṣe lo dání dèkéni dúníà dáúlà ìlà eléyìí náà owó dé kọ́ máa dán lọ nídìí ẹnìkan sàmì àárẹ̀ rẹ̀ wọ́n dájú èèyàn ah, lè kọ̀bọ́mọdé ni. kọ̀bọ́mọdé ni. mo rán àṣẹṣẹ nìkan. ta ló sàmì. àánú kan yé rẹ. mo jí mo ba lẹ́ẹ̀kẹ́ mi. àdánimọ̀ ikọ̀. ìmọ̀ sádàjà kàpà wọ́n dájú ẹ̀ ní. àké àké láàmù. ìmọ̀ súdàjà ẹnìkan mọ̀ rẹ́rìn. mo rán àṣẹṣẹ ọ̀. ìyanu tí ó pa ọ́ lẹ́rìn. ó máa wọnú ayé rẹ ó máa wọnú ayé rẹ ah, ọlọ́lọ́ yọ àwọn òbí mi bẹ́ẹ̀mbẹ́ kọ́ ní bọ́kọ́ mi rú làtí ẹ̀kọ́ yìí ní kú òlóko torí màmá ò pé kí ni màmá sọ ń gbòòrò ẹ jẹ́ ìránṣẹ́ sẹ́nìkan ẹ kò fi ń tọ́ bẹ́ẹ̀ ṣe ìlú máa kàfà dáálì máa kàfà èkè yálì máa kàfà àṣẹjáde sí ọ ọyẹ lọ àánú gbà àníta ni àánú kan làwọn bí náà lè ṣe. wọ́n ní sọ olórin ìgbàsókè ó ti gbogbo next week la bẹ̀rẹ̀ yẹn mo rán àṣẹṣẹ nìkan bọ́ ọ bá sà àánú kayé rẹ̀ kèké yáálì màkàbà wọn làwọn dóde álbọ̀mù ẹ álbọ̀mù ẹ wọn dóde o bẹ́ẹ̀ni ìkirè ló ti rìkọ́dù ẹnìkan sàmì àánú kayé rẹ̀ arẹwà ní ọba kìí ẹ ẹnìkan sàmì mo pé Jésù àánú kayé rẹ àánú kayé rẹ àánú kayé rẹ nígbà tí èsè èdè wọn anírùmí ọmọ bá kẹ tẹ́nà wo lọ́kọ̀ okòrin wa máa kó lọ kórin kan náà nù níbo. èké bàrú sada. Bi o tiẹ̀ bá bí ti mú ọ̀sán àrùn òun mọ̀ mo rán Anu nìkan àánú Anu ọ dìde Anu gbé ọ àwọn ti ṣí ọjà lẹ́fọ́ ní UK báyìí pé bórí bá ti jáde kó kó fún mi kí n máa bọ́ kó lọ airport mà gbàgbé báàgì tí n bá kó sí. Ah, jẹ́ ìránṣẹ́ sẹ́nìkan ìwọ náà burú ọ̀dà ìbá ọba bí wọ́n bá nọ́mbà wo ló lè fúrú mi níbi àánú báyìí mo mọ̀ pé o fẹ́ràn mi kéèmì ò mú tẹ́ẹ̀lì ìwọ ńkọ́ tó rí pé ìwọ náà ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ ìran àṣẹlẹ̀ kan sí àṣẹ àṣẹ jáde sẹ́nẹ̀ akínbọ̀rú àmàṣà ọwọ́ àánú yíyí àyàmọ́ padà ọwọ́ yẹn gbọ́nú ayé to say the reality àánú kan ló gbé wọ jáde níbi eégún ọmọ yẹ ẹbọ tó o ti jẹ ah, ọmọ yẹ eégún tó ti gbé ọmọ yẹ àlùwò tó ti lù ọmọ yẹ èèyàn tó ti nà lẹ́gbẹ̀ẹ́ eégún àṣọ ò lè jáde ní yàrá eégún wọ́n ọmọ padà polówó jésù mọ̀nyẹn lè tó ń ṣe gbà rí. àwọn ò lè mọ àwa ìwọ ló bó o ti ṣe gbogbo ẹ ẹ jẹ́ ìránṣẹ́ sí ẹnìkan wà ń bí ah. lórúkọ jésù ọjà lọ́mọ rí àánú gbà wọ́n ní kí n má jẹ̀nu ó bí ọ ìmàkẹ́ varuama àṣẹjáde sẹ́nì sótọ́ dẹ̀ ni àti ìmàkòlé tẹ́lẹ̀ àkẹ́lẹ́ kankan ọmọ ó ti kú òyàyà yẹ̀ ń wò ìlágbára bí mo ti wà yìí mo rán àṣẹṣẹ nìkan lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà lórí ànúgbà gbogbo fóró orúkọ olúwa. jẹ́ n wá sọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún. let me address you in five minutes. kí ni ẹ̀ṣẹ̀. ó ní ẹ̀ṣẹ̀ tí baba ní ìdáríjì. sin to father forgiveness. ẹ̀ṣẹ̀ tí ọmọ ní ìdáríjì. and to son have forgiveness. ẹ̀ṣẹ̀ tí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì. have no forgiveness. ọ̀pọ̀lọpọ̀ onírúurú ni kálukú ń tu sí. we are giving it different meaning. ọ ẹlòmíà tu sọ́nà mi. some will give it different meaning. ẹlòmíà sọ pé sẹ́ ẹ̀mí mímọ́ ni. some will say this only. ẹ jẹ́ let me ask you let me ask you a question. ẹ̀ṣẹ̀ wo ni ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí me sin to the holy ghost. ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí. ẹ ẹ wálé bọ́ọ̀bì ìtòrò ti mọ̀ pé ẹjẹ́ nìkan dá mi lónìí ọ̀la ẹ̀ṣẹ̀ wo ni ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí ọ̀rọ̀ tá a sọ lòdì ọ̀rọ̀ tá a sọ lòdì sí ọlọ́run ó lẹ̀sẹ̀ sí ẹ̀mí mímọ́ ẹjẹ́ nìkan dá mi lónìí lọ́la yìí wálé ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ ẹ̀mí mímọ́ tó ní òní dáríjì ó lẹ̀ṣẹ̀ sí baba ó ní dáríjì ẹ̀ṣẹ̀ àmọ́mọ́dá èwo là àmọ́mọ́dá èwo là ṣe èsì dá mo fẹ́ ẹnìkan lọ́n láì tó lè dá mi lónìí mo ti wọnú ọ̀rọ̀ lọ́nìí yẹn ẹ̀ṣẹ̀ wo ní ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ láìdé ti ní ọ̀rọ̀ òdì ni ìwọ ti ní ọ̀rọ̀ àmọ́mọ́dá ni lá dáre ẹsẹ̀ wo lẹsẹ̀ mi mímọ́ ẹsẹ̀ téèyàn dá láàárọ̀ kùtùkùtù àbí ẹ tí rẹ ní kankan ní ọ̀nà ìkọ̀dá mi lóhùn ẹsẹ̀ wo ni ẹsẹ̀ sí ẹ̀mí bá ní ọmọ ní ìdáríjì sí ẹ̀mí mímọ́ kò ní Adékúnlé ìwọ ní ẹsẹ̀ sọ́lọ́ ọ̀gá akọrin ẹsẹ̀ ẹsẹ̀ wo lẹsẹ̀ ẹ̀mí mímọ́ ẹsẹ̀ wo ni ẹsẹ̀ kéèyàn ọmọ tètè jẹun àbí ẹsẹ̀ wo ni ẹsẹ̀ sí ẹ̀mí mímọ́ gan òun tí mo fẹ́ béèrè láàárọ̀ yìí ẹsẹ̀ ẹ̀rọ ni àbí tó forúkọ Ọlọ́run búra ọmọ ológo ibi ìwọ parí ẹ̀ sínú ẹsẹ̀ sí ẹ̀mí èkèyálì makava ìdàyálì makava ẹ̀ṣẹ̀ sí baba ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ó ní ẹ̀ṣẹ̀ sí téèyàn ń ṣẹ̀ sá bàbá yìí ní bọ́lá ní ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣẹ̀ sáré èèyàn ẹnìkan ní ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ ó ní ní ẹnìkan ní káfí ẹ̀mí jẹ́rìí èké ó ní ní ẹ̀mí ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ tí ò ní ìdáríjìn ẹ̀ Mr Adé ó ní káfí ẹ̀mí mímọ́ jẹ́rìí èké tó ní Mr Adé ọ̀kẹ́ owó ló sọ ó ní káfí ẹ̀mí mímọ́ jẹ́rìí èké ó tí mo fẹ́ ṣe lórí nìyẹn bá ní ìdáríjì eh, ẹnìkan ní fífọ́ ọlọ́run búra ìké ẹ̀ṣẹ̀ sí ọmọ ní ìdáríjì ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ó ní òní ìdáríjì ẹ̀ṣẹ̀ wo lè ṣẹ̀ṣẹ̀ ẹ̀mí mímọ́ láìdé gẹ́gẹ́ bí òmọ̀wé tó sì jẹ́ oníwèé ìjìnlẹ̀ ẹnìkan ní ká sọ̀rọ̀ òdì sẹ́mi mímọ́ ó ní ẹ̀ṣẹ̀ sẹ́mi mímọ́ tó ìsọ̀rọ̀ òdì sẹ́mi mímọ́ ẹni tó á màkà varua màsà ìdúlí màkàbàrú àmà tó mo kí ẹnìkan ṣoṣo ní online mo rí ẹnìkan ṣoṣo lọ́gbàá nínú gbogbo ènìyàn èkìdáyà lé àkàfà ẹnìkan ṣoṣo lọ́gbàá nínú gbogbo ènìyàn oríṣi ọ̀nà ní kálukú ń gbà tú sí eh. ṣùgbọ́n ẹnìkan ń bẹ ní online tí mo rí tọ́gbà ní àárọ̀ yìí ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ̀ sí baba ó ní ìdáríjì eh, ẹ̀ṣẹ̀ sọ́mọ ní ìdáríjì eh, ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ẹnìkan ní ẹ̀ṣẹ̀ sí òjì sí ọlọ́run ìyẹn onítùmọ̀ onítùmọ̀ onítùmọ̀ ẹ̀ṣẹ̀ tí a ń pè ní ẹ̀ṣẹ̀ sẹ́mi náà o ní ẹ̀ṣẹ̀ àìgbọràn. is disobedience kí ni mo pè é. the sin of disobedience. ẹ̀ṣẹ̀ àìgbọràn. the sin of disobedience. gbogbo ẹ̀ṣẹ̀ tí ń bẹ láyé. every sin that is on earth. ló ní ìdáríjì. without forgiveness. <laughs> ẹnìkan ní kéèyàn ọmọ gba Jésù bọ̀. <laughs> kálukú ni ọmọ tù ọ̀pọ̀lọpọ̀ kálukú ti tù. Hmm. ẹnìkan ní ká sọ̀rọ̀ òdì <laughs> kọ́líkù ó ní ká sọ̀rọ̀ ìfẹ́ mi mọ́ ni. some say blasphemy eh? against Holy Spirit. ẹ̀ṣẹ̀ àìgbọràn. the sin of disobedience. ẹ̀ṣẹ̀ àìgbọràn. the sin of disobedience. gbogbo ẹ̀ṣẹ̀ tí ń bẹ láyé pátá. every sin on earth. Kò sí ẹni tó ṣà ìgbọràn tí kì í jìyà rẹ̀. There is no one that will disobey that will not be punished later. Kò sí ẹnikẹ́ni. There is no one. Tó ṣe àìgbọràn. That disobey. Tí kì í jìyà rẹ̀. That will not suffer for it. Ẹ̀sìn àìgbọràn. The sin of disobedience. Láti ìgbà tí ayé ti ń dáyé. The beginning of creation. Ó ní a ti ń ṣe ẹ̀sìn àìgbọràn tá a ti di punishment yẹn. We are bringing into sin of disobedience. Ẹ̀sìn àìgbọràn. The sin of disobedience. Kì í ní ìdáríjì. That have no forgiveness will suffer. bó ṣe wù kó rí. no matter how it is. ẹ jẹ́ sọ̀rọ̀ àkọ́kọ́. let me address you. nípa ìgbọràn. as far as you be. Ádámù. Adam. bàbá wa. our father. eléyìí ni ó this is what you should eat. eléyìí ni ọmọ jẹ. don't eat out of this fruit. eléyìí ni ó débẹ̀. you are permitted to go. eléyìí ni ọmọ débẹ̀. but don't touch this one. mo fún ọ láṣẹ lórí ohun gbogbo. and don't touch everything. ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ débi. but you should not go there. ṣùgbọ́n nígbà tó débi igi yẹn. but when he got to that. tó jẹ́. and he ate it. kí lóru wa sọ. what did he say. ó lé wọn jáde nínú ọgbà. he sent out of the garden. nítorí ojú wọn là nítorí àìgbọràn. because of disobedience. ọlọ́ yóò lé wọn jáde. God send them out. olúwa kì í fojú fo àìgbọràn dá. the Lord doesn't joke with you. àyà kìpálíà kàfàrù màsádàlì kàfà gbogbo ibi tó ti gbọ́ràn. wherever you disobey. tó o fi wọnú ogun. that led you to. ọlọ́run kọ́ fàánú gbà. they are not you special to rescue you. àìgbọ́ràn. disobedience. àìgbọ́ràn. disobedience. ẹ̀ṣẹ̀ tó le jù ní sà. is the worst thing out there. àìgbọ́ràn bẹ́ẹ̀ sà. disobedience. àìgbẹ́ àìgbọ́lọ́ràn. wọ́n á ní báyìí ní á ní rárá ní tinú mi. they will tell this one she say no i'm pleased myself disobedience. ẹ̀ṣẹ̀ tó le jù ní. that's the worst thing ever. ọlọ́run fún abraham. God said to Abraham. jáde níbí. live here. lọ síbi mo fẹ́ fi hàn. go to where I want to show you. ó mú tẹ́rà bàbá rẹ̀ rẹ̀ dání. he took care of his father alone ó mú lọ́ọ̀tì àbúrò rẹ̀ dání. and loved his brother. ó náà sì wá ọmọ. and he was looking for the fruit of home. no child for him. títí di ọjọ́ tó tó sọjọ́ òpinya. until pastor was be the that was when he got birth to a child. ni. because of disobedience. ẹgbẹẹgbẹ̀rún ènìyàn. thousands of people. ogun tá n jà lónìí. the party of party today. ogun àìgbọràn ni. the party of disobedience. ẹlòmíì fẹ́ fẹ́ yàn. some want to marry someone. ọlọ́gbàdúrà sí. and he went to pray. ó ní abá gbàdúrà. help me to pray. wọ́n lẹ́ni ọ̀fẹ́ fẹ́ yìí. he said he wants to marry. wọ́n ní ọ̀dà o. he is not good. ó ní kò sí nǹkan kan. he said there is nothing. ó láàmú You You pray to stand with know fàdúrà ṣe ìwọ máa àdúrà gbà ni tó lè gbàdúrà ni ó náà máa fàdúrà tó ṣe only with God all things are possible ọmọbìnrin kan wá ọmọ bó ṣe déwájú mi tó kúnlẹ̀ ó pe orúkọ Jésù bí mo ṣe ń gbàdúrà fún Olúwa ní kí n wò ó kí n bí léèrè pé ṣe bí wọ́n jíṣẹ́ fún pé lọ́jọ́ ìgbéyàwó ẹ̀ kò gbọ́dọ̀ pariwo bó bá bí léèrè ó ní lóòótọ́ ni sà ó ní ṣùgbọ́n èmi nìkan nìkan ni màmá mi bí. I was the only daughter of my mother. wọ́n láwọn ti bá gbogbo èèyàn ṣe. she has been doing that àwọn èèyàn gbọ́dọ̀ bá àwọn náà ṣe. people must celebrate with her. Oh yes. wọ́n wá pariwo. they elaborated. ó láwọn parí wedding. after the lálẹ́ ọjọ́ wedding. on their wedding. ó àtọ́kọ́ wọlé fọ́nìmù. the wedding is on. ó bọ́ òrùka. she removed the ring. ó fi òrùka sílẹ̀. she put it down. fi orí bẹ́ẹ̀dì. on the mat. wọ́n lọ sẹ́ra ní bedroom. kó tó dé. before she came back. kò ní wedding ring mọ́ o. wedding ring has disappeared. You will look for they couldn't find it. Ọdún kèlò tẹ́ ẹ ti fẹ́ ra How many years now? Ó ní ọdún kẹsàn-án rè. said nine nine years. Olúwa pé ẹ̀ṣẹ̀ àìgbọràn. The sin Omi ìjagun rẹ̀. His Gbogbo ẹ̀ṣẹ̀. Everything. Ó ní ìdáríjì. Has forgiveness. Ṣùgbọ́n àìgbọràn. For disobedience. Kò ní ìdáríjì. forgiveness. Nípa àìgbọràn ẹ̀yẹ kan disobedience of someone. Gbogbo ayé di ẹlẹ́ṣẹ̀. The whole world. Ìwé Róòmù orí karùn ẹsẹ̀ nineteen. Romans nineteen five nineteen. to nineteen. So ẹ̀ṣẹ̀ disobedience. Ohun tó le jù ni. Ẹgbẹ́ ẹgbẹ̀rún ìrántí Ọlọ́run. up, go. olólùwà rán. God send them. nítorí gẹ́gẹ́ bí. nípa àìgbọ́ràn ènìyàn kan. ènìyàn púpọ̀ di ẹlẹ́ṣẹ̀. nípa ìgbọ́ràn ti Jésù. a sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dolódodo. ẹ̀ṣẹ̀ àìgbọ́ràn. the sin of disobedience. ó mọ ní punishment nínú. that's punishment. gbogbo orílẹ̀-èdè tí ọlọ́ba bá sọ̀rọ̀. every country that God. that disobey. ó máa ń eventually they will suffer. gbogbo ìṣẹ̀dá. every creation. tí ọ̀run bá bá sọ̀rọ̀. that heaven address. tí ọba gbọ́ràn. that disobey máa ń jìyà rẹ̀. they must be punished. gbogbo ìdílé. every family. tí ọ̀run bá bá sọ̀rọ̀ tí ọ̀bá gbọ́ràn. and they know how can. ó máa ń jìyà rẹ̀. they be punished. eli. eli. olúwa sọ pé ọ̀pá aládé kò ní kú ònílé kò ní kú ònílé rẹ o. ilé rẹ láti máa rí àlùfáà. the prince will come ìwọ lọ́ọ́ máa jẹ àlùfáà lọ. you become gbogbo olúwa ránṣẹ́ sí eli. don't send message to him. àwọn ọmọ rẹ yàyàkuyà. your children dey tell something. ó ní olúwa ni. say is the lord. ẹjẹ́ ó ṣe tọ́ bá wù. olúwa tó don't send another person. àwọn ọmọ rẹ dìdàkudà ní olúwa ni ẹjọ́ ṣe tó wù olúwa tún sọ pé eli máa ṣe nǹkan kan etí tó bá gbọ́ ọmọ o ó ní olúwa ni kò sí tí ń bọ̀ lókè tí mi ọgbà àṣẹ tí ń bọ̀ lókè tí mi ọgbà wà ẹlòmí àtọ́ máa dàpàrà wọ́n á ní ẹsẹ̀ tó ń dá yìí wọ́n á ní ọlọ́mọdé ọwọ́ náà rún àpárí á ní ọlọ́ǹkan á ní bọ́ bẹ́ẹ̀ jù mí báyìí á ní máa kọjọ́ ọ̀run àpárí ọ̀sẹ́ni tí ó kọjọ́ ọ̀run àpárí déédé ibẹ̀ ló ṣe ọlọ́run èsì yànjú ìmàsálọ́mọ kọjá abẹ alọ́mọ bọ̀ sódì kejì lọ́hùn kò sẹ́ni tí ó kọjá abẹ ọ̀gẹ́gẹ́ abẹ ní sà àìgbọràn àìgbọràn ìgbọràn bíbélì yẹn wípé ìgbọràn ọsàn jẹ bọrúurú lọ ìfi etí sílẹ̀ ọsàn ju ọ̀rá àgbò lọ ẹ sà gbogbo ẹ̀dá tí ọba ti gbọ́ every creature that be of disobey hear me out ohùn olúwa the voice of the Lord kò yí padà changed not gbogbo nǹkan ló change everything ohùn olúwa ò yí padà ìran yàtọ̀ sí ohùn olúwa vision is there from God's voice èyàn lè rí ìran kólúwa ó fi yàn mo gbọ́ ohùn olúwa ohùn kan ṣoṣo tí Mósè gbọ́ o náà ní ìtẹnu mọ́. that was what he was saying. let my people go. jẹ́ káwọn èèyàn mi lọ. ohun tó gbọ́. that was what he said. níbi tó ti rí pápá tí ń jó. ṣé ìsọ. o náà ní ìtẹnu mọ́. he was saying it. yes of God can never turn to no. bẹ́ẹ̀ ni ọlọ́run kò lè di rárá. wọ́n bá jẹ́ ìran. if it is vision. ìran máa yí padà. vision can change. torí tẹlifíṣàn ni ìran. because the TV. ṣùgbọ́n olúwa. for the voice of the Lord. ẹgbẹẹgbẹ̀rún ẹni tó ṣègbè lónìí. those are perished. wọ́n ṣègbè nítorí àìgbọràn person that you wanted to pray. ọgbàdúrà sí i wọ́n ní ọ̀dà. so much in love. àdúrà ló ṣe gbogbo nǹkan. ọwọ́ débẹ̀. wọ́n yìí kọ́ dẹ̀. yòrò tán. but you are looking so far now. ó ti yòrò tán báyìí. you are so late. ọ̀gá iṣẹ́ tó ń lọ ṣe yìí. wọ́n sọ fún don't do it. eléyìí ni o ṣe. you should do this one. o lè tó wù ọ́ ni. you said this all your life. ṣé òun olúwa lọ fẹ́. did you like God's voice. àbí òun ara rẹ. or you want to follow your boss. ẹgbẹ́ ẹgbẹ̀rún àwọn tí ń gbàdúrà kọ́kọ́ lónìí. those are pray about us today. wọ́n gbàdúrà sí nítorí òun olúwa mọ́. they are not praying because of God's voice. bí ẹlòmíì bá pè mí títí. he should call me. ẹni mo ní ẹ bá ń gbàdúrà sí. he that said you should pray now. kílẹ̀ rí. what did you see. mi è sábà dáhùn. I will not answer them. ìdí tí èjé ń dáhùn rèé. ó pín sí in that way. that is flat. pásítọ̀ lè rí nǹkan mi ju pọ́ dáa lọ. ọ̀rẹ́ ti jọ gorí ara yín ìbálòpọ̀ ti wà láàrin ara yín bọ́bá jẹ́ ọkùnrin méje ló kọ wá tó o ti súnmọ́ méjèèje méjèèje náà lọ dáa ìwọ lọ́wọ́ á lọ chúùsì ètò wù ọ́ ìran wẹ̀mí wòlíì ò lè gbé jáde mọ́ torí ẹ ti súnmọ́ra yín ẹ ti bára yín dàpọ̀ omi ti padà pọ̀ mọ́ mi kò lè gbé fíṣàn gidi wá ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹgbẹ́ ẹgbẹ̀rún ti ń kọrúkọ bí ẹ bá ń gbàdúrà sí ó ti ní ntọ́fẹ́ ṣe lọ́kàn ọkàn kọrúkọ wá ni alẹ́ ni ẹni ń fẹ́ yìí á ní mo kórìíra rẹ̀ tí ẹ bá ní kí ló dé ah, ó lè ní kéè tọ́kì bàbá wọ pàkí sẹ́ẹ̀tì ó lè ní kéè tètè fọ̀nù oh, ó lè ní orí rẹ̀ máa kú ó lè ló ní mọ́tòdò ó lè ní òmùra dáadáa ó lè lọ bẹ́ǹdì ọ̀bẹ́ǹdì straight. ọ bend. the person. jẹ́nba ní kí ló mú. o lè lẹ́ni dẹ́sán. the person that you are talking about. ọkọlá. a private man. gbogbo oríṣi nǹkan. aṣọ àwí àwíjà yẹn. she wá bọ̀ excuse you give. o lè lẹ́ni yẹn. that that person. a máa tètè ní kàtá. kàtá á sà wá nǹkan kan lórí kò gba tiẹ̀ lọ́dẹ ní bàbá sùn a máa rún sẹ́ẹ̀jọ́ sùn pọ̀ ní á níjọ́ kan táwọn lọ pàdé àdúrà ó sùn ọ̀run á kọ̀ndẹ́mù ẹ̀ ẹni ọ̀run dẹ̀ ní fún un ṣùgbọ́n ẹni ọ̀run ní fún olóhùn ò ní ìdí ẹ̀ ẹ̀ṣẹ̀ gbogbo ní ìdáríjì àìgbọ́ràn ò ní ìdáríjì ẹ̀ṣẹ̀ gbogbo ní ìdáríjì gbogbo ẹni tí ò gbọ́ràn a máa jìyà rẹ̀ ọwọ́ akọ ẹni òwú tó fẹ́ fẹ́ olọ́nà fẹ́ ọmọbìnrin kan fẹ́ ṣègbéyàwó olóhùn fẹ́ mari mo sọ fún ẹni tó fẹ́ fẹ́ kìí ṣẹni tó lè fẹ́ torí pé olúwa wípé kọ papọ̀ olóhùn ọ̀fẹ́ ó ní ẹ mọ̀ wọ̀rí èyí ò sí nǹkan kan olóhùn ọ̀fẹ́ mo fi ìyọ́nú ọlọ́run bì ọ́ nínú ohun gbogbo jẹ́ ẹni tí ń gbọ́ràn nínú ohun gbogbo jẹ́ ẹni tí ń gbọ́ràn nínú ohun gbogbo jẹ́ ẹni tí ń gbọ́ràn mo fi orúkọ ọlọ́run bì ọ́ máa gbọ́ràn ọlọ́run yóò fi gbọ́ tiẹ̀ ọlọ́run yóò gbọ́ tiẹ̀ tẹ́ ẹ gbọ́ràn ẹ jèrè ilẹ̀ náà mo gbàdúrà fún ọ ẹ̀mí àìgbọ́ràn yóò kúrò nínú ayé rẹ ẹ̀mí àìgbọ́ràn yóò kúrò nínú ayé rẹ ẹ̀mí àìgbọ́ràn yóò kúrò nínú ayé rẹ ẹ̀mí àìgbọ́ràn yóò kúrò nínú ayé rẹ ẹ̀mí àìgbọ́ràn yóò kúrò nínú ayé rẹ̀ wàá sì rí àánú gbà bẹ́ẹ̀ ni yóò rí mo kí wa kú ìsinmi òní bí kristu bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ìsinmi olè tí ń bọ̀ á jọ sí nínú ayọ̀ àtàláfíà ni á pàdé ní ọ̀la nínú ìsọjí orí afẹ́fẹ́ ẹ̀yin tí ọba wood wáyà ó fẹ́ san orí abọ́ fẹ́ ṣe nǹkan kan wàá rí àká nọ́mbà chọ́ọ̀chì níbẹ̀ yẹn tàbí nǹkan kan wú ọ̀tọ̀ fẹ́ ṣe mo kí gbogbo yín o ìjì àkókò yìí kò ní í jà o ọ̀tá ò sì lè rí ọmú bẹ́ẹ̀ ni yóò rí o jésù olúwa wa you are blessed in Jesus name God bless you all yóò dára fún yín o.